ومن اتبع بدعوته واستنى بسنته إلا يوم يلقى الله العبد وما عليها وهو خير الوارثين أعوذ بالله من الشيطان الرجيم وقال اركبوا فيها بسم الله مجريئا ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه ونادى نوح ابنه وكان في معصر يا بني اركب معنا يا بني اركب معنا ولا تكن مع الكافرين بسم الله الرحمن الرحيم وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي غفور رحيم وهي تجري في في موج كالجبال ونادى نوح ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا اركب معنا ولا تكن مع الكافرين adúpẹ́ fún ọlọ́run bá a la ọba tí ó wò nú àánú ẹ̀ ó wò nú bó ṣe fẹ́ rẹ̀ ó dá wa lẹ́dàá ọmọnìyàn ó tún ṣe wá ní mùsùlùmí olùmọ́lọ́gbọ́n kan lẹ́yìn gbàtà tó tọrọ àlékún kí àlékún kẹfà nàbọ̀ Muhammad èké àtọ̀lọ́ ọlọ́kùn máa bá àwọn aráalé rẹ̀ àwọn sàábì ẹ̀ àti gbogbo olùtẹ̀lójúpọ̀ lòjìṣẹ́ ọlọ́run tálẹ̀kì àbòfìdé àbẹ̀ẹ́nú àrùn ọlọ́run mọ́yọ̀ wá kó ònú kẹ́nà ọlọ́run níbi tí a bá tẹ̀síìrì súrátù Hud dé ọ̀pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kọkànlá àyà ogójì ìlàdé lánàá ìyẹn wípé ọlọ́ọ̀bá Allah kò yẹ gbogbo láti máa sọ fánẹ́bùwà Muhammad ìkẹ́ àtọ̀lọ́lọ́kùn máa bá nínú àwọn àtàn àwọn ìṣẹ̀lẹ̀ lórí àwọn ọjọ́ tó ṣáájú ẹ̀ léyìí tó ṣojú ànẹ́bùwà Muhammad. tó dẹ́ wípé kò sí ọ̀nà téèyàn lè gbà ìtàn náà bí jẹ́ wípé kéèyàn gba ọ̀nà ìmọ̀ látọ̀dọ̀ bá dẹ́dà kódà tá a bá rí inú tòótọ́ wọn náà alukur'an tá a bá pa nínú tíra kan tó ṣáájú kò tó fẹ́ẹ̀ tó èyí tó wà nínú sọ fún anabi wa yìí pé àwa là fún ọ jù nínú tàn. lẹ́yìn tí o bùkátà láti máa wá lọ́dọ̀ èèyàn kankan ìyẹn túmọ̀ yìí pé bàbá kàtà ànẹ́lọ́ ní òhùn àlẹ́ ìsàlẹ̀ tàbá tàbó mi kò séyìí tá a lè gbára lé tọ́kàn wa lè balẹ̀ lórí ẹ̀ tó dàbí ìtàkùn bá nípa fún wa ẹlẹ́ẹ̀kejì kagbá títún pẹ̀lú tàbí àníbá sọ fún wa lórí ẹ̀ òbẹ̀ gan lọ́rọ̀ wa ìyẹn ni pé ìwọ̀nba òdiwọ̀n tó lè ṣe ní láǹfààní tá a lè rásìrì rẹ̀ tán níbẹ̀ bá kọ́ àná ìyẹn ni pé kò sí ń ta ànábì lóyún àbí tàwọn ànábì nye lẹ́nu ọba sálùkù wá nye bá sọ fún ẹ ó ti tó ọmọ ènìyàn torí pé ó ẹ kọ́lá fẹ́ lò kò dàbí òye àti ìtọ́sọ́nà tọ́lọ̀ fẹ́ ká mú lọ́ba a máa rò àbí tá a máa ra ìyẹn ni pé ọlọ́run lè rí nǹkan tí ó ṣe wá láǹfààní àyàfi kó sọ̀rọ̀ rẹ̀ fún anábọ̀ Muhammad kò lè rí nǹkan tó yẹ ká náà káfààní ibẹ̀ ó pọ̀ àti kó sọ̀rọ̀ ẹ̀ ìyẹn pé ẹnu wọn bá ti ń pa fún wa yìí nínú sóràtò Hud tó ń sọ fún wa lẹ́nu wọn bá ìtànẹ́bí lóhùn alayhi salam báwo ló ṣe ń gọkọ̀ báwo ló ṣe kan ọkọ̀ àyẹ̀kẹ́ kó béèrè kò ṣàlàyé fún wa wípé ó péǹtì ọkọ̀ yẹn àbí ó péǹtì ẹ̀ kò sí tó fẹ́ fi lè ṣe tó tiẹ́ àárín tí ìbá jẹ́ pé yìí ti nú àwọn olùmẹ̀sìn tí wọ́n ń sọ fún wa wípé ẹ̀ẹ́dẹ̀lì eh, fi ámì kò lè zàwùjẹ́ ìmẹ̀sìn lẹ́yìn kó sínú ọkọ̀ yẹn látara kan méjì méjì nínú èèyàn àti inú dábàá pé wàmọ́ ámẹ́nàmọ́ àwú yẹn là kọ́lí àwọn tó gbà pẹ̀lú rẹ̀ wọ́n kéré kò so nǹkan fún wa ó kàn lọ́wọ́ kékeré wọ́n kéré tàbá rẹ̀ èèyàn kan ti máa ń wá òǹkà tipátipá pé mélòó gan làwọn tán bá mú wà lóko ìyẹn kọ́ fẹ́ lò ó ti lára tó gbà fún díẹ̀ báyìí ìyẹn tẹnu ọba tó bá ń sọ fún wa yẹn àgbà tító lórí ẹ̀ àwa náà wà ronú àwa fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ náà àbẹ̀rẹ̀ ọlọ́run kó lòun sábàbí tó sọ̀nà fún wa wọ́n kọ́ ọ̀la fi hàn وقال اركبوا فيها بسم الله مجرها ومرساها إن ربي لغفور رحيم. àárín ló bá dé ní pé nígbà tó parí ọkọ̀ yẹn tó kíkà òun tó sọ fún àwọn ẹ̀dá tí wọ́n lè wọ ọkọ̀ fúnra wa yóò bá wọn sọ̀rọ̀ ni àwọn dábàá yóò kó wọn ọkọ̀ ni àwọn àròpé báwo ló ṣe rọrùn láti kó gbogbo dábàá yẹn. إذا أراد الله أمرا yẹsàrà àsìmáàdàbò tọ́lọ̀ bá gbèrò àlànà yìí kan pé báyìí ló ṣe fẹ́ ṣe ẹ mẹ́jẹ tẹ̀yìn dábàtẹ́ ló wọlé ń tẹ́rù ó lè ba ẹni débẹ̀ ó ṣe kíni yóò ba ẹni débẹ̀ sóti ẹ jẹ́ fún wa lápèjúwe kan nínú hadith anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ṣẹlẹ̀ lásìkò kan nínú ojú ayé òṣìṣẹ́ ọlọ́run kí àtọ̀lọ́ lọ́kùn náà bá ọ̀kan náà sàábẹ̀ rẹ̀ ó lọ́mọ lọ sógun ogún sì kú òun àti ìyàwó ẹ̀ wọ́n ń banújẹ́ lórí ọmọ kan ṣoṣo tí wọ́n ní tó gbógun lọ wọn ò dẹ̀ rí wípé wọ́n pa àmọ́ wọ́n mọ̀ nípa wọn kó lẹ́rú ni èké àtọ̀rọ̀ náà fún bàbá àdàbò ọmọ kẹ́mẹ́t ó wá ń sọ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wípé àṣírù mi kọ́ ó lè la hawla wala quwwata illa billah ìwọ àti ìyàwó rẹ̀ ẹ lọ máa ṣe gbólóhùn la hawla wala quwwata illa billah ẹjọ́ kọ́ ẹ lọ máa ṣe é ànábì wọn sọ fún wọn yìí pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ọ̀bá dẹ́dà wọn ó tù ú lẹ́ẹ̀lẹ́ yóò wà kẹ́rù yóò sì kẹ́rù sáàmù pé ẹni tako lẹ́rú nínú ọpọlọ ọmọ ènìyàn oníkọ́ àmọ̀ rò pé kó ní oṣù ṣẹlẹ̀ mo fẹ́ sàlàyé báwọn ọkọ̀ báwọn dábàá sí ilé wọ ọkọ̀ ojú omi pẹ̀lú ànábì Nuhu alayhi salam ntaari mbẹ ni pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí múra láti máa ṣèbẹ́ lọ́yìn lẹ́yìn tí wọ́n fi yàtọ̀ sí wa náà sàbí àdàbọ̀ Muhammad

ntú yẹ kó gba ọwọ́ tẹ́tí dé fọ lọ́n ó dẹ̀ ń gba ọwọ́ ẹsẹ̀ tú. àjáyé bàbá fẹ́ mú fún wa níbi hasan yẹn ìtàn yẹn ni wípé nígbà tí arákùnrin jáde kó nínú ilé ẹgbẹ́ ibi tí wọ́n so mọ́ àwọn ẹran àgbò àtàgbò táwọn àgbẹ̀ àti ẹ̀ràkùnmí sẹ́wọ̀n fún òní so sínú ilé àwọn àti ẹ̀sọ́ sínú bò bá já kò ní gbójú lẹ́yìn kò ní ló gbà níbi tí wọ́n tó ọgbà ẹran ebi tárákùnrin ti ń yọ lọ lóru láti máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kò rí rẹ̀ tuntun nítorí discover ni pé bí ṣe ń wẹ̀yìn ó rí pé àwọn irin ń sáré tẹ̀lé o ìyẹn pé àwọn àgùntàn ràkún ni wọ́n ṣe kí ni wọ́n ń sáré tẹ̀lé kì í ẹ̀rọ pé kò rọrùn kábùtò sáré lóòótọ́ abárí màálù àti ọ̀dà màálù wọ́n lè máa sọ pé tó lówó bá ń lọ màálù lè máa tẹ̀lé àmọ́ àrínú àmàlù mi náà tí wọ́n kẹ̀jà tí wọ́n yà dáwọ́ kàn fún káńtì àwọn eléyìí ń bí ìgbà tí wọ́n ń tẹ̀lé bí ìgbà tí wọ́n ń lé ni wọ́n tó wá tó tẹ́ padà torí pé wọ́n tù láti tí ń yọ lọ tẹ́ ẹran wá sí ibi tí wọ́n wọ́n tẹ̀lé àkàdà ó yẹ kí wọ́n wọ́ kí wọ́n padà sọ jẹ́ pé láàyè ti kú alẹ́ nàá inú wa ìlà bọ́lá ti lọ ọ̀kọ́ làrúkà àdéhùn wà lè sọ́lá yóò ká pàṣẹ ti ẹ̀ ní ẹ̀ríkà ló fi hà ẹ̀ máa wọlé ìyẹn ni wípé tẹ̀dùbírì làmù ẹni tí ó jẹ́ káṣẹ̀ ó gba ṣíṣe tání Allah subhanahu wa ta'ala yóò tún ṣe dé ẹni yóò ní wẹ̀lú yìí ó wọlé tó ṣe.

ànábì nù wàlẹ̀ sàlám àṣẹni látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ̀ sọ fún pé wọ́kọ́ọ̀lá kúl sọ wípé ẹ̀rkàbù fi hà ẹ máa wọ́n ọkọ̀. pẹ̀lú orúkọ aláàtàsọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ lánàá lẹ́ẹ̀lọ́pọ̀ yóò fi rìn wàyí gàstàwáyìtà alẹ́ fólkì. فإذا استويت أنت ومن معك على الفلك فقل الحمد لله الذي أنجانا من القوم الظالمين. wọ́n tún kọ́ wọn tẹ́tẹ́ bá dúró tán ìwúrà tán àjọ rẹ tẹ́ bá dúró tán lórí ọkọ̀ ojú omi sọtí mo tẹ́sán ni wípé alihamudulilayi ẹ wá sọ pé rọ́bì wà kó rọ́bì àdìsínà àdìsínà sàlámù wà á nù ẹ̀ẹ́dùn amabẹ́lọ́ pé ọlọ́run sọ̀kù akalẹ̀ láàyè tí ó jáyé ìbùkún torí rẹ̀ nípa tó máa ń lóore mẹ́rin tí máa sọ ní kalẹ̀ síbi dáadáa a ti gbọ́kọ̀ sá ti bọ́ọ̀lẹ̀ a ti gbọ́kọ̀ lóòótọ́ ti wá sọ dáadáa ló pé kó omi kò ní nínú pé fi dìsí náà ẹni tí ń darí omi Allah wa ta'ala ló máa fi ń sọ fún wa pé inna fi khalqi samawati wal ard. inna fi khalqi samawati wal ard wa ikhtilafil layli wan nahar wal fulki. wal fulki alladhi tajri àtàwọn ọkọ̀ ojú omi tí wọ́n máa ń rìn ọlọ́run darí rẹ̀ wọ́n ò tó darí. torí pé kò rọrùn ká lọ́kọ̀ omi lábẹ́ ọkọ̀ ọpọ́n àwọn bóòtù díẹ̀ kéékèèké àwọn lè ní wọ́n lè ní sẹ́rìn ọkọ̀ ju omi ńlá tó bá ní sẹ́rìn ẹ̀rọ nípa tó pé tọ́lọ́ bá fẹ́ fi bẹ́ẹ̀. nà lójú ó sọ ni wọ́n mọ̀rọ̀ sáà orúkọ Allah ló fi kí ni ló fi gúnlẹ̀ ẹ̀nà rọ̀bì. àwọn gbà àkóso bá ti sì yá lórí kàlámù yẹn ni wípé dádájú ọlọ́run mi lẹ́gbẹ̀ fúru ó foríjì wá ló fi là wá. à ń bẹ̀ kó fi wá sínú ẹ̀ wá foríjì kó lè kí ni kó fi là wá lẹ́gbẹ̀ fúru rọ̀hìn torí pé òun lọ bá aláforíjì ọ̀dọ́ olùkẹ́. ajẹ́pẹ́tì wàhálà bá ọmọ nìyẹn lórí ilẹ̀ kílẹ̀ rò pé ẹ̀kú astagfirullah ó máa wọ́ náà ní ni lálá ó dáa pọ̀ gan kéèyàn ó tètè wá ìmórígbọ́n ìtúbákòndì ẹ̀ṣẹ̀ rẹ̀ náà. وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ونادى نوح له وقال في al a rí i pé nígbà tí wọ́n ti wọ́n ọba àlekè ọlá nígbà olùrànlọ́wọ́ àtolùtọ́sọ́nà kí sọ wàyí ìbí yìí ìyẹn ni pé bẹ́ẹ̀ lọ́kọ̀ omi ń rìn pẹ̀lú wọn ń gbé wọn rìn ó dàbí ó ni pé torí pé omi yẹn ó ga ní forty feet àwọn kan sọ kó ga ní fifteen feet ń sọ bí táwọn kò ga lé sí i pé àti wọ́n sọ yẹn náà àwọn náà kàn sọ wọn bá bí wọn wọn ṣe máa lórí ẹ ẹni òde sọ bí máa bí omi ta'ala. wàá yí ibi tá a ti mọ̀ pọ́pọ̀ ju omi eléyìí ò ní kí ni o kò ní dẹ́rẹ́bà tẹ́sí ó gẹ́gẹ́ bí òkè ọkọ̀ ojú omi ẹ̀ rìn bí òkè ibẹ̀ láti mọ̀ pé òkè náà máa te àlùjìbá tẹ̀síìl àwọn òkè ńlá látàrí wọn ní kíni wọn mú ìyẹn ní pé kìí ṣe pé ń sáré ọkọ̀ ojú omi gbéra ní na. ó wá rìn bí òkè náà. anabi wa alayhi salam ìyẹn ni wípé nígbà tó rí pé ẹ̀kún omi ti dé àwọn èèyàn ti gbọ́kọ̀ ọkọ̀ rẹ̀ ti dìde tí ìrẹsẹ̀ tí ó kún ohun tí ó kù ni pé àṣẹ ọlọ́run ti kí ni ó ti ṣẹlẹ̀ tí náà anabi nuhu alayhi salam sẹ́nu kọ́kọ́ ju omi ó kàn níkan tó lè ríta ó wá rán ọmọ ẹ̀ pé kò sí kí ni ó gbọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sẹ́gbìyànjú kí ló kọ ọmọ ẹ̀ àyàn ní sáà àkànníkànnà yàrá ara ẹyẹ nǹkan kò sí ti alukurani ó fò kọ rẹ̀ sí pẹ̀lú wa ọlọ́run àábẹ̀ lórí lórí bùtá adéyìn pé àwọn ọmọ wa mọ̀sí wọn lọ́mọ tí ó yàtọ̀ ìsìn ọlọ́run àwọn ọmọ wa mọ̀sí wọn ní olùkọ́tọ́ náà tààlà àti tànẹ́bẹ̀rẹ̀ ọlá ìpínlẹ̀ ọlọ́run ọlọ́run a máa ṣe bó ṣe fẹ́fẹ́ rú ẹ̀ lẹ́yìn ìgbà tí àwọn òbí bá ti gbìyànjú tán láti padà sọ́dọ̀ ọlọ́run torí pọ́lọ́run ẹ̀mí ìyọ̀wọ́ ẹ̀ ló wà yáàdì mẹ́yàṣá ilà sirati mustaqim ìbéèrè kan ní sásùpá nàbí inú wà lẹ́yìn sálà sáni òsì kíni sáni òtọ́jú ọmọ sọ ìyẹn omi à ṣe ìgbìyànjú tiwa á wà fi àṣeyọrí sọ́wọ́ Allah subhanahu wa ni kó mójútó ọmọ kó pè wà náà dà núhù rè náà ànábì Nuhu alayhi salam náà dà ó pe ọmọ rẹ̀. وكان في معزل جامعا يركب معنا وكان في معزل bẹ́ẹ̀ lọ́mọ tá à ń sọ yìí fi máàzì kì í ṣe pé nílé ọkọ̀ o kò tẹ̀lé ọkọ̀ kì í ṣe pé fẹ́ wọlé o kì í ṣe pé ń palẹ̀ mọ́ o fi máàzì ó yẹ̀ bá ní tó náà wo bàbá rẹ̀ lọ́ọ̀kan báyìí òun náà wo bàbá yẹn ìtumọ̀ ẹni wípé làmìyàkùn mílẹ̀ lùmìnì kò sínú ẹni ó gbà fọlọ́run lára bàbá ẹ̀ káṣọ kó bá gbà ní kò ní ìdí tí wọ́n rẹ̀ wọ́n kíni kí wọ́n sì máa pè é. وقال في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين. يا بني اركب معنا Ere ọmọ mi erikab máàna wá gbọ́kọ̀ pẹ̀lú wa àárí nida nida lùtù ikpikpi àánú bẹ́ẹ̀ lẹ́yìn bá bẹ́ẹ̀ ọmọ tẹ́ bá fẹ́ ṣe bá sọ fún ọmọ yìí ní ya ere ọmọ mi ìyẹn pé mi ni yẹ kó o máa erikab pẹlu wa. wàlẹ́ a máa maa má máa bẹ pẹ̀lú àwọn wo àwọn kàfìrí ìyẹn ní káà tọ́ tí wò kọ́kọ́ ní kẹfìrí ni wọ́n. Bọ́lá Sàráwì iná jẹ̀bẹ̀rẹ̀ ìyàsí oyin ilẹ̀ náà. Bọ́lá Sàráwì ibi táàkì nínú èsì rẹ̀ á rí i pé ó tí ò láàánú bàbẹ́ ọlọ́mọ bàbẹ́. tó náà bá láàánú bàbá ẹ̀ ni ó yẹ kó pe bàbá ẹ̀ padà tọ́mọ bá fẹ́ bá bàbá rẹ̀ sọ̀rọ̀ lọ́mọ tí ó gbọ́dọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu èdè tó ló fi pe bàbá ẹ̀ mọ̀ yóò kí ọmọ dáadáa ni yóò ní bàbá mi dájú mi sọtí anigba Ibrahim alayhisalaam pẹ̀lú bí bàbá rẹ̀ ṣe kọ̀ tó sọtí kò yé fẹnu àbùkù kan bàbá tí ó bá pè kò yẹ tètè ya ya ya abba. rẹ bàbá tó ti yẹ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ó sì pé ya àbátì ìrẹ́ kí ni ìrẹ́ bàbá rẹ̀ ó sì ń rí fa rẹ̀ ó acknowledge ó accept gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ya àbátì kọ́tí já àní nínú rẹ̀ ẹ̀ máa làm ya kí ka pàtàkì ní àdìkà sọ̀rọ̀ tọ̀sẹ̀mí ya àmọ́ sẹ́ẹ̀dì kọ́mọ iná ó tiẹ̀ fojú àánú bàbá ẹ̀ gẹ́gẹ́ ẹni tó gbà kò rí bàbá ẹ̀ sí kankan nítorí ní kí ni ó kọ́ ọ̀là sàárì máa lọ ìlú òkè mẹ́rin mò ń sá lókè fàálù àwọn ọ̀rọ̀ lókè mi sẹ́mi pé ọpọlọ ọmọ ènìyàn ó máa ń tàn wá jẹ ni agbára èèyàn ọmọ fi ń wù àbẹ́ṣe rí tọ́ba máa bá agbára ni wọ́n mọ̀ pé kò tí ò ti lè má wọn ẹlẹ́mìí ò ní bí tá a dé lórí ilẹ̀ yìí subhanallah sẹ́nu pé ń fa agbára ọlọ́run wé kí ni o ó ń fi gbà mú ọlọ́run wé gbà mú èèyàn ó dàgbẹ́ ni máa fi ara amẹ́ríkà tẹ à kí ni ó ṣe ń fa àṣà amẹ́ríkà lọ́wọ́ ó wá amẹ́ríkà lọ́wọ́ ọba dẹ́dà wíṣì kò jọra wọn rárá ọba ló ń mú yàn kò sẹ́ni tó lè gbà á wàyí yẹn òbí dúró rí. wàyí yẹn òbí dúró rí. fàlá kẹ́ṣì fàláwù ilẹ̀ ẹ̀rù tọ́lọ̀ ọba dẹ́dà bá ní kò fẹ́ fìnira mú ẹrú kan kò bẹ́ẹ̀ bá lálẹ́ kìámà tẹ́ ẹ lọ mú dọ́kítọ̀ wa kò lè wò sàn tó látàlẹ́ kìámà àtàyè òun ló ṣe kí ni o òun ló lè fàlá kẹ́ṣì fàláwù ilẹ̀ ẹ̀rù ìyẹn ni pé ọmọ yìí ronú ó gbé àlámà rí yẹn ọpọlọ rẹ̀ gẹ́gẹ́ bí ìjẹyàn ó ní kọ́ọ̀lá sàárì ilẹ̀ ìjábàlì yà símù ní ìmìnà náà ajápò náà ti rú mi omi tó rí lójú sọ pé rẹ̀ bàbá mi màá lọ dúró lórí òkè yẹn torí pé omi yóò ṣe kí ni yóò la òun <laughs> òkè ó ṣe kí ni yóò là tó bá ti lè sá sórí òkè ṣé àmọ̀ pé ó kà kún sábà rì kákún rẹ̀ ó kà kún òjò áádí yàní. ọ̀nàrí òjò ti máa ń rọ̀ ẹtíkẹ́tẹ̀ ẹja máa lọ bí kankankan irọ́ sì ni àti ilé àti gbogbo e yóò palẹ̀ rẹ̀ mẹ́ni. náà. kọ́ńtà àṣìlẹ̀ ni ọ̀rọ̀ mi àbí láàyè láàrú wáyé. bọ́ọ̀lá láàásìmọ̀ ìyàwó mọ̀mí sọ fún tí o bá tí o bá ti yí ọ jíǹde ó yọ láàásìmẹ̀lì yẹn àwọn àfọwọ́sọ pé náfìyà ti lè jíǹs gbogbo ìran tó lè jẹ́ ọ̀la fún yẹn kò sí lónìí ìyẹn ni pé mi ò sọ lọ́la o lónìí o kò sí kí o kò sí láàásìmẹ̀lì yẹn kò sí ọ̀la kan ẹni ó lè jẹ́ kí ìhò là lónìí kò sí àwọn afọ àkànní rárá ìtumọ̀ láàásìmà àlàá. على فعل مفعول لا معصوم اليوم kò sẹ́ni tí wọ́n là lónìí illa man rahima rabbi àyàfẹ́ ni tọ́lọ̀ mi bá wù tó bá fẹ́ kẹ́. lára sílẹ̀ ní àwọn ní àwọn ìlà ìlà màrún wáyé wàhálà bẹ́ẹ̀ náà mẹ́tọ́ ọ̀gbọ̀nká nílẹ̀ ìwọ̀rọ̀ kìí. bá pàṣẹ kéèyàn alóhùn fẹ́ má bàyọ̀ wá kó sí mo sọ̀tàn kan fún wa rí náà níbi tá a ti rí ẹni gbọ́ ọmọdé omi ó gbé ọmọdé wọ omi ọkọ̀ ojú omi sì ń tẹ̀rì ìyá àti bàbá tí wọ́n gbọ́ ọmọ wọnú ọkọ̀ omi wọ́n pẹ̀lú ọkọ̀ omi ọmọ tí ò lè wẹ̀ là ìlà máa ń rọ ọlọ́run a máa fẹ́ tọ́kọ̀ dígbà so ti àwọn atọ́ni pọ̀ nílé kan ló sì ṣe kíni ó já kutukutu ọmọ náà ṣe kíni ẹ̀ẹ́dẹ̀ bọ́ ọmọdé laa gbọ́dọ̀ lọ́ni ń sọ́wọ́ ẹ̀ láásìmọ̀lì ma mi ìlà rọ ìhìnà àyàfẹ́ni tọ́lọ̀ bá ṣe kíni tó bá kẹ́ ìyẹn mọ́ padà sọ́dọ̀ ọlọ́run pé wà á ń ta tó máa ń kẹ́ni abùkátà kánàbẹ̀ náà wàhálà bẹ̀yìn náà mẹ́lmọ́ọ̀jì fi hálà ti ààyè ṣùwà láàrin ìgbà tí wọ́n bára wọn sọ̀rọ̀ yìí tó ti yé hálà bẹ́yìn náà mẹ́lmọ́ọ̀jì bẹ́ẹ̀ ló bá díyàn méjèèjì kí ló ní wọn àlùmọ́ọ̀jù ìgbì omi bẹ́ẹ̀ mọ̀ pé ó kọjá pé ìyẹn pé wọn kàn ríra wọn mẹ́rin nígbà tí nẹ́tíwọ̀kì ṣe kiri tó dà bí nẹ́tíwọ̀kì bá tẹ̀ dàrú ìyẹn lè máa gbọ́ wúrúwúrú pé mi gbọ́ tẹ́ ń sọ ẹ̀pá ẹ̀ tó pé ọ̀rọ̀ ẹ̀pá waves ni wọ́n waves ìyẹn nígbà tó bá rí ibi tó kù máa ti ń rú ó lè rú tí ó ga ju ten sótìyẹ tí wẹ́ẹ̀sì bá dé lórí omi ẹni tó bá gbọ́kọ̀ ju omi ńlá rí tí wẹ́ẹ̀sì bá dé lórí omi àti sẹ́lọ̀ o àti tèlọ̀ àti ọ̀sẹ̀zù everybody wọ́n lè kíkà lóko lọ sùn everybody wọ́n lọ lie down ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tó bá tó wà mọ̀ pé wẹ́ẹ̀sì ti wà lórí omi wọ́n wà pínlẹ̀ lọ́mbà yìí fún ìyàkọ̀ kan kí lẹ́ màdá màdí ṣe torẹ́ẹ̀bì <laughs> kò sọ́mọ́dẹ́gbà sí i tẹ́lẹ̀ mọ̀ pọ́ba dẹ́dà ó sànù wa. torí wípé ọlọ́run sọ fún aláyé kan ọkọ̀ án pé tí ilẹ̀ ibá mì wọ́n là ń zá lẹ́ta. tó bá lọ yẹ kò sẹ́ni tí ó bá mú ó sànù wa ló fún wa ní magnet pẹ̀lú ẹsẹ̀ wa sílẹ̀ ó wá fi ilẹ̀ ṣèkà afàlà ayọ̀ǹgbòrú náà ilẹ̀ ìdí kẹfà olùkọ́t wà ilẹ̀ sàmáyé kẹfà rúfàt wà ilẹ̀ jìbáàlì kẹfà rúṣìlá ó fà wọn òkè sí èèkàn lórí ilẹ̀ kó bàbá máa nì tókè bá mi ilẹ̀ bá mi máa lẹ́sẹ̀ kò sí àyàn bá ní ṣe báyìí tó bá ní pọ́n ọdún bá bẹ̀rẹ̀ sí ń fì ẹ pé wọ́n kó ìfún wọn bẹ́ẹ̀ kó lókè ni so èèyàn máa bì ní so ohun tí ó wà ní ṣe kí ni o.

ẹyọ tó bá pín náà ló ṣe kí ni bẹ́ẹ̀ bá ti pín kalẹ̀ báyìí bá ti fẹ́ sí ìṣẹ́jú márùn ni ó ti gbàgbé á ti gbàgbé ewu yẹn torí káyé tó padà sọ́dọ̀ rẹ̀ yóò tún ní ẹ̀tún ẹni tí pa náà ṣe kí ni ó rà bá múra tọ́nà bá tó ń jìn dírẹ́bà tó torí a ti gbàgbé ó dára bẹ́ẹ̀ ni o a ti gbàgbé láti وحال بينهما الموج وحال بينهما الموج فكان من المغرقين وحال بينهما الموج bẹ́ẹ̀ ni ìjì wẹ́ẹ̀sì omi ó là wọ́n láàrin ó kí wọn fàkàánà mi nà lùmọ̀kọ̀rọ̀kì bọ́ọ̀mà yẹn ṣe wà náà tó tẹ̀lé yẹn sotie yóò tẹ̀lé sọ́ọ̀nù kan ló wá tẹ̀lé nínú ìdílé anabi anabi nuhu alayhi salam sotie à ń bọ̀ mbẹ́. نعم وقيل يا أرض بلعي ماءك ويا سماء أقلعي ويا سماء أقلعي وغيظ الماء وقضي الأمر واستوت وقضي الأمر واستوت على الجود وقيل بعدا للقوم الصالحين ìjázul Qur'an al-Karim eléyìí ni àwọn miraculous way tálùkùrá ni màá fi ń báyà sọ̀rọ̀ ẹgbà tó ní kí ni fàkánà mílẹ̀ lùmọ̀kàràkì ọmọ yẹn wà to tó tẹ̀lé yẹn ní pé gbogbo wọn ti ń bẹ lórí ilẹ̀ pátápátá kí ni wọ́n ti tẹ̀lé omi yẹn ti kí ni that is just a few minutes kì í ṣe pé n tó pẹ́ láàrin ká ní júkà là tó yẹn kó tilẹ̀ kó tó kéku báyìí kó wulẹ̀ bá wa sọ̀rọ̀ bóun ni wọ́n ti tẹ̀lé gbogbo wọn ó ti ní wàlá àtùkà tíbi ni. wàlá àtùkọ́ bíi ìfìlẹ̀ bíi iná bọ́lá mú iná òun gbogbo àwọn. sẹ́nu bó ti parí rẹ̀ wàlá àtùkà bó ti má bàa ní sùpá bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí fún ọ̀pá ti parí ẹ̀ ni lẹ́yìn a ti kiri o hàtì àti parí rẹ̀ iná òun wọ́n sì kí ni mo tẹ́lẹ̀ mi ló fi ní ní owó lẹ̀ yóò ṣàlàyé pé wàkàánà mìíràn mọ̀ ó wá wà náà tó ti tó tẹ́rì nígbà tí wọ́n tẹ́rì tán kí ló wá fò jáde ó kú bọ́kọ̀ ojú omi èdè kí ni yóò ṣe láàkì bí buhari ṣe máa ń kọ́ sí ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ torí pé tó fẹ́ ká mú ó ti kí ni mú un bẹ́ẹ̀ sóye tẹ́yìn ó tí ó tẹ́rì yóò parun ni tí ó bá là yóò ṣe kí ni yóò là ó wá fẹ́ ṣàlàyé bóòlù ṣe làwọn tó là ṣe bóòlù náà ló pàṣẹ fún sámà pé kó máa ṣe kí ni wá fàjárínà àrùbọ̀ òun. àjọyọ̀nà àrùbọ̀ àyùnà fàlìkà wàlúwà wàhálà àdùnìn ọ̀dẹ̀ òní. wà fàjárínà àrùbọ̀ àyùnà á ní kí ilẹ̀ di ìṣẹ̀lẹ̀ kó náà máa sun ni sotie ilẹ̀ ń ṣe kí ni ó ń sun omi òyùnà fàlìtàfàlìmẹ́ omi òkè àti ilẹ̀ wá ṣe kí ni wọ́n pàdé. ala amúrin lórí àṣẹ kan kọ́díkùdé afa ala si ìjọ tí ó mọ̀ àlà yẹn kí ni wa tó lójú wa sọ pé kí ìlà yà á ní rí. n ayé yìí ọba dada kò sí tí kì í bá sọ̀rọ̀ kì í nìkan ló máa ń sọ̀rọ̀. kò sí tọ́lọ̀ ọba láì ṣe kí ni tí kì í bá sọ̀rọ̀ tó bá fẹ́ lo amúrù rẹ̀ yóò kà má bá gbogbo nǹkan sọ̀rọ̀ pé máa ṣe báyìí kí ló ń sìn wàkìlà àwa sọ pé yà áwùdù ìrẹ́ ilẹ̀. ìrẹ́ ìmọ̀ àjùmọ̀ omi omi tí omi tí ọ̀hún kàn sun máa ṣe kí ni máa fà á mọ̀ fara omi tó ń sun máa ṣe kí ni máa fà á. téèyàn bá lè gbé ọlọ́run kò sí tí lè ṣe ẹ̀ tí ò ní ń lu àwa là máa ń mú kátà sábàbí ẹgbọ́kọ̀jú omi ẹgbẹ́ fire extinguisher ẹgbẹ́ kìíní kan tí ò bá sí gbogbo yẹn kò sí tọ́lọ̀ tí ò bá rárá torí pé ìnáma ìlà ọ̀rọ̀ yóò sọ fún ọ̀rọ̀ pé bákẹ́kọ̀ọ́ yóò kà sọ fún kàyẹ́ pé má ṣe má kò sí ní ṣe kíni kò ní ṣe má. ó dàbí tí kùkùté nàbí wa Muhammad kí àtọ̀lọ́lọ́ fún máa bá kùkùté jí tó máa ń jòkó sí tó bá bẹ́ẹ̀ ṣe kótóbà kótó wọ́n ka fún báyìí. nàbí sọ fún àṣà pé kí ni o ẹgbẹ́ kùkùté yẹn ká lè máa lo eléyìí kí lè máa ti ó dẹ̀ ń gbé ó bá ń sunkún kí ni anábì ṣe anábì gbọ́wọ́lé lórí mi pé sinmi má bínú sinmi má bínú ibi tó tá a lù ọdẹ nù àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́ta ni Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe sọ fún anábì wa Ibrahim alayhi nígbà tí wọ́n jù sínú náà kí ló sọ ó wà fà arsalna ila an-nar ṣé kó lè wí la bó ló ṣe wí. قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم níjọ́ yẹn kò sọ pé màá rán màláìkà síná kí ló wí kólùmọ̀ àwa sọ pé yà náà rù ìrẹ́kìnì ìrẹ́ náà wù ní máa jẹ́ bárúdá tútù wákìlì wàsàlámà àtọ́là alámà àlá Ibrahim fún Ibrahim. ẹlòmíì wọn máa jó wọn ìyẹn ṣe wàhálà àmọ́ lónìí fúta ní Ibrahim àwọn àfa sọ pé ká sọ pé ọlọ́mọ ní kú ní ìyá náà rò kú ní wà sàlámà gbogbo náà ayé pátápátá ò jó yẹn rán pe specify pé ìbàdàn wà sàlámà alá ìyẹn ni pé iná ń jò àmọ́ tí ń jó yẹn lára náà gbọ́dọ̀ jó omi rẹ̀hún máa ṣe kí ni máa fà á mú padà. wàyà sàmáwò àkùrẹ́rì. wàyà sàmáwò àkùrẹ́rì wọ́n máa ń pè ní jìnnàsì náà kì í fi ilmu ìbàlámà àkùrẹ́rì wà bìláì. ìrẹ́wọ́ ilẹ̀ máa mú tiẹ̀ àkùrẹ́rì ìrẹ́ sánmà kó omi ẹ̀rọ ṣé kí ni o kó omi ẹ̀rọ ìyẹn tó ń pàṣẹ fún ni. so bẹ̀rù ọ̀nì àwọn èèyàn náà máa fẹ́ kọjá là ara wọn wọ́n làwọn ò tí ò jò ìkọjá là wọn orí kẹ̀kẹ́ kí mo <laughs> yes yes ìdání tí ò lè mú àlá báwọn yẹn ṣe máa fẹ́ tàn wá pé wọ́n máa ń sàsọ́lọ̀ ọ̀ sàmù kọ́ sàṣì kó fi gbàgbé tí ó ṣe kọjá là ara wa pọ̀ àmọ́ wọn ara wa أشد خلقا أنتم أشد خلقا أم السماء بناها ṣé ẹ̀yin lẹ́nu lẹ́dàá ni àmì sàmà ó dájú aṣọ pé mú ẹ̀dá kan á lé táwọn kan tábàtà ka ọ̀rọ̀ wọn àwọn ìjọ ádàlú wù lá bẹ́ẹ̀ yà kánú wọn bá wáyé ní ìsìn yóò kàn fi asínú ọmọ kárá yìí ní ìbámu alọ́wọ́ báyìí ẹ̀rọ yẹn ló mẹ́rin àlọ́wọ́ tí ó máa wù báyìí bẹ́ẹ̀ wọ́n sì mú alọ́wọ́ nù ṣé àmàlí pé àtúwà ló rọ́jò arákùnrin kan tó ga jù láyé tó bá láti India ẹ̀rí rí ó wá pàdé pẹ̀lú tani o ó pàdé pẹ̀lú ẹni ó kéré jù kó kúrú jù láyé àwọn adólẹ́gbẹ̀ẹ́ ara wọn tí ọ̀hún fẹ́ kọjá after gìgísẹ̀ rẹ̀ lọ wọ́n wò lọ́lẹ̀ báyìí bí wọ́n ṣe máa wò á nù àwọn mẹ́ta ti tó bá ìlú ìkó kejì sẹ́yìn bá lọ́kàn ní ká mọ̀lẹ́kẹ́ ọkà pariwo mọ́ wọn ni mujabadu salt ohun lásán salt wọn kàn pariwo àwọn àti pariwo báyìí ọ̀rọ̀ etí etí ó kàn ya mórí gbogbo ó kàn ó bẹ̀rẹ̀ sí dáhùn sẹ́wọ̀n pé ìgbà mi kì í ṣe ìbọn máa pààyàn kí ni o sẹ́wọ̀n agbọ́ mi ti bọ́ọ̀mù bá ti dúnkù ní gbọ́rọ̀ wọn èmi yóò bá ti bọ́ọ̀rọ̀ kẹfọ́ ní lágànnà ni wọ́n wà lọ́kọ̀ bọ́ọ̀mù ló pa bọ́ọ̀mù gẹ́gẹ́ ló pa bọ́ọ̀mù ti ẹ̀dá tó ti kí ni tó ṣe rò. wàyà sàmà o. wàyà sàmà o àkòyèrè wà ní ìlú ọ̀nà. wà á bí lọ́lù máa bẹ́ẹ̀ lómi yẹn kú lórí ilẹ̀ náà nígbà tó ti kú lórí ilẹ̀ ńkọ́. ọ̀kùnrin ìlànà wa sáwà sàrẹ̀ lòlù. wà á kú di yàrá àmù àṣẹ ọlọ́wà ti kí ni ó wá sẹ̀. wà sáwà. wà sáwà ti àlà jùdì bẹ́ẹ̀ ni ọkọ̀ ojú omi yẹn lọ dúró lórí òkè Júùd ọlọ́wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sílì ọmọ sọ bẹ́ẹ̀ mọ́sílì yẹn ó sì wà ní kíni yàrá kìlọ́ wa ibẹ̀ lọkọ̀ ojú omi yẹn ti kíni ló forí tì ó dẹ̀ dúró. wàkìlá bùrọ̀dà ìlú ìkọ̀rún ìkọ́ ni. wàkìlá wọn padà sọ pé bùrọ̀dà ìtìnà sí ìkẹ́ ìgbéjìnà sí ìkẹ́ ọlọ́kọ́ máa bá gbogbo àtọ́ni gbé lọ tóun lèyàn máa rí pé omi gbé lọ́wọ́ áhàǹjẹ̀ sí nìkan bẹ́ẹ̀ bá àwúrẹ́ omi alẹ́ ìbànú yóò bá gbé omi jomi lọ wọn ò ní rí rárá yes gba lọ́pọ̀lọpọ̀ gba àṣẹmọ̀ pé wọ́n láwọn omi kan fi sàdánwò láǹkó bá tí ó lè ó gbé èmi ti rí ibi tómi ti ń gbé tómi bá á máa àbí àwọn èèyàn wá yóò kọjá nínú àwọn àwọn agbórí tipa àti tipa àti gbogbo wọn tí wọ́n gùn lómi wọ́ lọ lẹ́nu ọdún mi mélòó kan sẹ́yìn àti tipa àti kíni wọ́n ta àwọn èèyàn lọ mú pépà ni. وقيل بعدا للقوم الظالمين وقيل بعدا للقوم الظالمين ìyẹn ni pé wọn ò lè rí ìkẹ́ gbogbo àwọn tí wọ́n ti kí ni o tí wọ́n jálábòsí ń jọ yẹn gbogbo wọn ní pàápàá nítorí pé wọ́n jálábòsí náà. ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين ونادى نوح ربه kótó ti kọ́kọ́ ju omi ó kalẹ̀ ó ti yé àti kọ́kọ́ ọkọ̀ ju omi ó tó kalẹ̀ àtìgbà tí ń kalẹ̀ ó mọ̀ wípé lóòótọ́ lòun sọ wípé ẹ láásìmẹ̀lì yẹwò mọ̀ méjìlè o min amúrìlá ìlà máa wọ̀ ìmọ̀ kò sẹ́ni ó lè gbà yín alẹ̀ tó lè ọ̀là kan ò sí lónìí abẹ́rẹ́ tọ́lọ́ máa fẹ́ kẹ́ kò jẹ́ ká nẹ́bí ní wàhálà sàlám kò jẹ́ ó jákè níbi kíni níbi kí ọlọ́run lórí kíni lórí ọmọ ẹ̀ áàbì í eh, kílápì alahanun ìyẹn ní. aáwọ̀ ọmọ àánú ọmọ tí máa ń bẹ lórí ọkà bàbá dáadáa tí kí ni ó sàn àná wọn. so ló fi wá rò pé ó yẹ kóun lè bẹ lọ́run lórí kí ni ó lórí ọmọ. wà á wà ládàánú. ládàánú ọba àrẹ́bìnú pé ọlọ́wọ́ ọba rẹ̀ rọ́bì dájúdájú rẹ̀ wà láà nínú àwọn ará ilé mi ló wà. wà iná wà lẹ́kẹ̀rì àpọ̀ wà níta àṣìkàmù ìhàbí. wà iná wà lẹ́kẹ̀rì àpọ̀ àdéhùn rẹ̀ òdodo sí ni àdéhùn rẹ̀ ni wípé gọ́kọ̀ àtàwọn ará ilé rẹ̀ àtọ́wágbà fún wa tí kí ni àtàwọn ará ilé rẹ̀ àdéhùn yẹn lànàbì ní ìṣe kí ni ló fẹ̀ mí sí lójó rí fà padà sóòmí ó mọ̀ sọ fọ́lá aláàlẹ́ pé ọmọ ọmọ ara léhùn rẹ̀. ìyẹn ni wípé òṣùlùmù lùtì ni a máa ń sọ fọlọ́hún tọ́nà ọba ti mọ̀ ń pa wa tẹ́lẹ̀ ẹ ẹ ti gẹ́gẹ́ kí àwọn sọ pé ọlọ́run ọmọ pé nìyí ṣé ọmọ pa àní tẹ́lẹ̀ ó <laughs> mọ̀ pa àní bẹ̀tọ́ láàpẹ́ ó máa ń láìkì ká tún sọ fóun pé àna fàkìr aláìní àìní náà ló máa bẹ̀ àmọ́ fẹ́ ká tún sọ fóun làwọn afáàmọ́ sọ pé àní sọ̀rọ̀ pé ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹrú tí máa tẹnu mọ́rọ̀ fún àlá táwọn kò ya ọ̀rọ̀ ẹ̀bẹ̀ fúnkẹ́ni fún ọlọ́run bá tún dá wa ẹ̀nàbì ní ọmọ mi ń ara lè mi tó ti yé wà nínú wa si àdéhùn rẹ sì fún mi òun ni wípé àdéhùn rẹ òdodo ni. gbogbo ìdájọ́ tó o bá sì dá kò sẹ́ni tí ó ṣe kí ni o. kò sẹ́ni ó lè yẹ lọ́wọ́ ẹ̀ ìrẹ̀lọ́ba tó dájọ́ fún gbogbo àwọn adájọ́ tábà wá padà lọ sínú suratu tahrim títà rí mi. ضرب الله مثلا ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط. ẹ bá wọn sọ́ọ̀tù ń rí ọlọ́ọ̀bà sí kí kò sọ̀rọ̀ ìyàwó rẹ̀ mọ́. máa rí pé ìyàwó rẹ̀ wà pẹ̀lú àtọ́jú kí ni tó tẹ́rì mo tó fẹ́ fún wa tó fẹ́ fún so níbi ìsìn ó sọ fún wa dọ́là bá lọ́wọ́ àwọn mẹ́sàlá lẹ́yìn ẹ̀mí rẹ̀ kẹfà ọlọ́run fàkójúwe lélẹ̀ fún àwọn tí wọn ò gbà fọ́lọ́ ìmúra káàdàtà táàtà àdìdẹ yìí àwọn méjèèjì eji ṣe jẹ obìnrin tóun wọ́n ń bẹ lábẹ́ ẹrúsìn Ọlọ́run wa àwẹ wọ́n bẹ lábẹ́ ẹrúsìn Ọlọ́run méjì ẹrúsìn Ọlọ́run yẹn wa tún wá fi wọn kí ìròyìn wọn sọọlì àìní ẹni rẹ sọọlì àìní hùnà ìmáàná àǹbíà àwọn ànábì Ọlọ́run ni wọ́n dáadáa ni tó jẹ́ pé mẹ́tìkì inú làákẹ́ ọmọ nìyẹn bẹ́ẹ̀ máa ń bẹ lábẹ́ ẹni ní kó ṣe kí ni yóò sórí rẹ tààtà àbìdẹ́ni mìíràn ìbàdìnà sọ̀rọ̀ ajẹ́pẹ́tọ́lọ́ ọba dẹ́gbà bá ṣe bàbá lè yàn ó kàtà láti máa bẹ lọ fáwọn o fáwọn ọmọ rẹ àtàwọn o àtàwọn ìyàwó rẹ ìyẹn Ibrahim aleyhi kò ṣe fi ẹlẹ́ rárá ní

òun àti àyẹ̀kẹ́ ló gbé wá mọ́kà ń tó sọ fọ́nà ń lò pẹ́ dà ó ní rọ́bì ìní àsìkántù. Rabbana inni askantu min zurriyyati bí wá ẹgbẹ́ wáyé ìdáwọ̀ ìyẹn ni tún bẹ pé wọ́n gbé nínú àwọn ẹbí àrọ́mọdọ́mọ mi ọmọ mi mo mú wọn wá síbò. bíwáàdì ń gẹ́rẹ̀ zizari ilẹ̀ oko ni kò sí nǹkan ọ̀gbìn bẹ́ẹ̀ àmọ́ okun tó dọ́kà mi ò balẹ̀ ni pé ndàbẹ̀ ìtìkà muharram lẹ́gbẹ̀ẹ́ léèrè abẹ́wọ̀ fàjálà àfẹ́yìdà náà sì ilé yìí mo fẹ́ má ṣe jẹ́ ọmọ bẹ́ẹ̀ jẹ́mi àwọn èèyàn so máa. bá mi rọ̀ wọ́n lọ́rọ̀ àlùmánì èso ilẹ̀ tí ó máa jáde

ìyàwó ànábì lóòrù ní ṣe bó ṣe ló ń ṣe tààtà àbèdè káàdà tààtà àbèdè yìí ní ìbàdìmẹ kí ni wọn wá ṣe fàkọọlà tààwùmà wọn jàǹbá tani o àwọn ìyàwó méjèèjì jàǹbá ọkọ wọn. wọ́n lọ́rọ̀ kó amúre mustaqbal lọ́jọ́ iwájú gan lọ́la alikiyama a sọ kí wọ́n ṣe o kí wọ́n wọ náà pẹ̀lú àti wọ ọmọ náà wà bẹ́ẹ̀ kí ọba tí màá kí ni o ó ṣe wò láàyò sàálù àmà yẹ́fà yìí kò sẹ́ni tí màá bí kébò ló ṣe ṣe yìí ibẹ̀ láti mọ̀ lẹ́kọ̀ọ́ fáwọn tá à ń sẹ̀mí sí i wípé téèyàn bá ń fojú pé bàbá Baba. who is your bàbá <laughs> ẹ ra àwọn èèyàn wọ́n máa ṣe bá ṣe fẹ́ wọ́n nítorí pé wòlíì ló bí àwọn tí ò bá kírun yóò wọ̀ náà èèyàn òmìnir pé kó máa ṣe tó bá fẹ́. tó bá dálè kí á mọ̀ ọ́ èèyàn kan tí ó bá ẹgbẹ́rú rẹ̀ ò sí èèyàn kan tí ó lè kí ni gbẹ́rù rẹ̀ kò sí anẹ́gbà Muhammad kí àtọ̀lọ́lọ́ kò máa bá kó tó sí wọ́ṣẹ́ ó máa ń Fatima ọmọ tó bí pẹ̀jù ó ní ya Fatima sálìmàṣì sàlìmìmàṣì tètè bí mí ní tó o bá fẹ́ ní ìsìn tó bá dárí kí á mọ ọlọ́run mo lè má ní kápá nǹkankan fún ẹ lọ́dọ̀ ọlọ́run ìyẹn tètè béèrè tó o bá fẹ́ ohun tó sì lè dáa jù ní pé kí wọn ò tẹra mọ́ ìmọ̀ṣẹ́ dáadáa nígbà tí ó bọ̀ lẹ́bùn ẹ̀bùn olóbùn nígbà Fatima wa tọrọ ẹrú kí ló bùn jọ́nà òjàre

mo sì gbọ́ pé wọ́n káwọn ẹrú kẹ́dé fún mi náà rẹ́rú yẹn àdáyéwà Muhammad sallallahu alayhi wa sallam á sì máa lọ́lẹ̀ rẹ̀ ó máa lọ́n bẹ̀ẹ́ wò ó wá sọ fún pé jẹ́ fún ẹni tó lóore ju tó lè rìn lọ tó o bá kí wà ẹ́ làtà lápẹ̀fẹ́ máa ṣe kí ni subhanallah tàdídì <laughs> wàlàhàmdùlá kí ni o tàdídì wàláwù akbar tàdídì wàbílá ìlà ìlà láwù ànàwó làṣẹ ìkàlà fi sọ bọ́ọ̀rù rẹ̀ ó lóore ju tó lè rìn tó lè

máa tábùrú nà lè báàdì kí lè máa sì lẹ́yìn mi. ọ̀run náà àbúrú ìlà àkàwà ìlà àbá ìgbà ìgbẹ̀wọ̀ yìí náà wà nítorí. اللهم اجعل اولادنا من الموحدين واجعل ذرياتنا من الموحدين يا ربنا لا تجعل منهم كافرين ولا فاسقين ولا مجرمين انك ولي ذلك القادر عليه masa wàlá àtàkà ìgbógbó àmà wa pátápátá sí wọn lólùmọ́ lọ́kàn má sì lọ́kàn tí ó kọ̀ tiẹ̀ ọlá ìpínlẹ̀ jù yọ̀ náà bá torí pé ó tó ń tí máa parí lẹ́kún ìbànújẹ́ láíláí ni tó ti anabiwa Yakub alayhi salam ó pè wọn kalẹ̀ ó ní kí lẹ́ẹ̀ máa sìn lẹ́yìn mi àwọn ọmọ yẹn wá dá kọ̀nfàmù lójú ẹ̀ pé nàbùdù ìlà ká á máa sìn lọ́rẹ̀ ọlọ́rẹ̀ wá ìlà àbá ìka Ibrahim wá Ismail wá Ismail àtọ́lọ́ bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ ìlà ẹ má sí gbọ́ yé ọlọ́run ṣoṣo mò ń rí fa sí o wà náà ló la wù ú àwa tó rí bí wọ́n ṣe jẹ́ mùsùlùmí mùsùlùmí làwọn ló mùsùlùmí ni wá abùkátà rẹ̀ torí pé bóun ni ó ṣe rí tó bá dojú àlè kìyàmà káàdé bí nìhùn máa wà lè jẹ́nà lọ káwọn ọmọ àti àwọn máa wọná ó lè pọ̀ ó tó ń bẹ́ẹ̀ òṣìṣẹ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ ò bá fẹ́ yàwó kó fẹ́ nítorí àlè jẹ́nà bẹ́ẹ̀ ò bá sì bímọ kó má bímọ fún iná kó bímọ fún kíni o àlè jẹ́nà bẹ́ẹ̀ àti mo fẹ́ bí àti kó wà àlè jẹ́nà ni ìyẹn pé bá a bá ṣe ń ra aṣọ tá à ń ra bàtà tá à ń ra gèlè tá à ń kọ́lé ká máa kọ́ àlùjànnà náà máa wọlá torí pé àmọ́ bó náà máa yẹn ó rè àwa bàbá ṣèbọ́n náà ń lo bá a ṣe ń lo yìí kí ni ó ṣẹlẹ̀ lọ́la àìsí màkìlá yóò sọ̀rọ̀ ẹ̀dà àwọn èèyàn mọ̀kẹ́bi tá láyé dé lónìí ni àwọn bàbá wo mọ̀ kákọ́ bá mọ̀kẹ́bi tá láyé dé lónìí ni ọ̀tọ̀ ni tí o bá fẹ́ fojú fẹsẹ̀ wálé sotie torí lánàá wọn kàn ń dáko lọ ni wọn ò tiẹ̀ ronú pé báyìí wọn ò mọ̀ páyọ̀ dojú kejì báyìí pé wọ́n kíni o pépé díẹ̀ díẹ̀ wọn ò di rúṣurúṣu àwọn ó kàn dì báyìí wọn gbèsè gbẹ̀gbẹ̀ kan wọn ò mọ̀ pé bí ó ṣe rí nu wọn ò mọ̀ bá yóò padà á máa padà fẹjú mọ́wó bá a ṣe ń fẹjú mọ́ yìí sọlọ́mà tó jẹ́ pé ẹ̀kọ́ ló dá àtìpáyọ̀ náà ló dá ká tètè ṣe kí ni o ká fi nu ọmọ ká fi nù ká fi kọ́ pé wa eléyìí lóore ju lé lọ tí n bá wulẹ̀ kúrò láyé tẹ́lẹ̀ ẹ̀ padà ta léwu ẹ̀ sì ní gbé bẹ́ẹ̀ ṣèbí lè la kọ́ la gbé kalẹ̀ lágbó létí gbogbo wa fóònù léwu

إنه على الغيب صالح فلا تسأل ما ليس لك به علم إني أعبد أن تكون من الجاهلين قال يا نوح قال لي نوح عليه السلام ẹja dúró láàrin يا نوح، nù kálópin الله سبحانه وتعالى.

So ti ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ máa pè é ó sì gbà wọn ànábì ọlọ́run tó pọ̀ yà á Musa ẹ yà á kíni yà á Musa yà á yà yà á fúnbìrì kìtà bàbí kó wà tó ti yẹ yà á yà yà á fúnbìrì kìtà yà á Dáwúdà inni ja'alnaka khalifatan fil ard kó má pè wọn bẹ́ẹ̀ àmọ́ kí ìpàdé mi bẹ́ẹ̀ tó bá pè é yóò wá fi ìjà ànábì ọlọ́run tì gbogbo ọ̀nà bíi márùn tó ti dá akọ rẹ̀ ó pè pẹ̀lú ìjọ òṣìṣẹ́ bóòlù ó ṣe wí wàmà muhammadu ilà kò sọ pé yá muhammadu wàmà muhammadu ilà rasul máa kánà muhammadu ẹ eh, abà ahadu mẹrin jáde muhammadu rasulullah bẹ́ẹ̀ ti máa rí mi wa kò ní pè kó àpèló kọ ẹ ó kàn fi sàpọ́nlé fún ni o ó fi pọ́nlé ipò tó wà ó fi pọ́nlé ààyè rẹ̀ àtọ́lá tó gbé fún un tó ti yẹ àmọ́ àwọn ń pe ànábì inú pé yá lóòrùn iná òkú kì í sara lé rẹ̀ ọ̀rọ̀ pọ̀ mbẹ́ wọn kì í ṣe kí ni kì í sara lé rẹ̀ ní máa là fìlà kíkọ̀ ní pàápàá tọ̀bíyà ọmọ rẹ̀ ní àbí ìsọmọ rẹ̀ arálẹ̀ rẹ̀ àbí lè máa là fárùwà ọ̀lọ́rù bẹ́yìn náà bẹ́yìn náà bìnnà kí ló dé tọ́lọ̀ fi sọ pé kì í sara lé rẹ̀ lé ìmàníyà ìgbàgbọ́ lọ́sẹ̀ kí ni o ló pín wọn wọ́n máa pín yàn ni látàyè ni ó ti kí ni ni ó ti pín yàn ló fi ta ká tètè kí ọmọ nílò kó sẹ́sìn pé má jẹ nǹkan o láwùí láyà tó mọ́mìn ẹ̀dá ẹ̀dá kò wà àmọ́ kì í ṣe pé tá a bá ti yẹ kú òmí tá a bá kí èèyàn ló fà lọ́wọ́ fáwọn nígbà tó máa ń pín ogún fún wa wọ́n ní láàyè rítòlù múmìnì káfíràn mùmìnì òrìṣẹ́ kí ni kò ní jogún kẹfìrí wà láàyè rítòlù káfíràn mùmìnà bẹ́ẹ̀ ni kẹfìrí òrìṣẹ́ kí ni tí ò bá ti gbà tí kàbá ní wọ́n bá ti lè ṣíwọ́ sẹ́wọ̀n ní jogún ara wọn. ábà mi kọ́ ìdájọ́ òṣèlú yà ìyẹn máa bí sọ fún pẹ̀ àǹtí ẹ̀ <laughs> beta a ti lò ó débì kan kò jẹ́ pé òfin olójú kejì alágbélé ẹ̀rọ láti kíni lálò ọ̀rọ̀ padà wọ́n ò tiẹ̀ tí ìgbà kẹ́kọ̀ọ́ òfin ọlọ́run pin torí pé kì í kí iná láwọn ṣe làwọn ìpín ló bá tán ní bàbá àwọn ṣe yóò ogún fún kíláni fún má jà bí má jò jáde Kò sí nínú àwọn ará ilé rẹ̀ torí kí ni? Ìnáwó àmàlùm bẹ̀rù, ó wá sọ, ọlọ́run wá sọ ọmọ yẹn, ó wá sọ di sẹ́. Látara kẹ̀sírọ́tù àmàlì iṣẹ́ yìí à, torí iṣẹ́ aburú tí máa ṣe tó pọ̀. Ó wá sọ di kí ni o? Ó sọ di iṣẹ́. Yàní kò fẹ́ pè mí, ìnáwó ibnaka amalun gairu salih walakin ina wa ama òun gangan ní iṣẹ́ aburu títí aburu aburu pọ̀ lọ́wọ́ yẹn ah, ni áà àbúrú ní mi ṣe rìn lọ kí mo pé àbúrú ní ṣe kíni ní aburu. má bèrè lọ́wọ́ mi máa láì sàlákà lè rí ilmu ń bọ̀ bá nímọ̀ nípa rẹ̀ pé sótọ́ kí n bèrè àbí òtẹ́ kí n bèrè ìbéèrè kan ní kọ̀díyà tó fìkè yíyà ibẹ̀ láti rí wípé ńgbà tí máa sọ fún anábì ọlọ́run pé kó má bèrè ní pátá ní ọmọ ẹ̀ min akriba alladhina la yu'minu billahi wala bil yawmil akhir wa matu ala dhalik nínú àwọn àbátan tó bá kú tí ì ṣe mùmìnì tí ó gbà fọlọ́n kò gbà kó di sẹ́rẹ̀ tó wáyé lẹ́kí ni tó wáyé sí wọ́sẹ̀ tó yẹ ká tọrọ àdúrà àdúrà ẹ̀rí ni o nu alukur'an fala tẹ̀sán-ní mákìní má bèrè fún nípa yẹ kò sí bàbá fún wa nípa lánàá nígbà tí ọ̀nkú kí ni tó sí wọ́sẹ̀ ó sọ pé lọ sí ilẹ̀ bẹ́ẹ̀ ànábì ní kí ni torí pé monafik yúzẹ̀rù ìmán wà yúbùtìnì kúfùrù kúfùrọ̀ yóò máa fi gbàgbọ́ hàn àwọn sì máa dájọ́ pẹ̀lú tó bá dékiri ohun tó bá hàn anabi ń tẹ́ láti sì pẹ́ monafiki bẹ́ẹ̀ káfíìn kò rọ kò rọgbọ́ ló bá tó dé pé a gbọ́dọ̀ mọ̀ a gbọ́dọ̀ sá gangan ká tó fi káfíìn lọ yẹn pẹ̀lú àwọn kan tí wọ́n máa sọ pé ẹ lágbájá ń kólẹ̀ àbí òkúnlẹ̀ kíyàn torí rẹ ni wọn ò fi ní ṣe kí ni wọn ò fi ní kírun <laughs> ẹ mọ̀ pé mẹ́ṣọ́mẹ́ǹtì kúfùrù àti iman ọwọ́ àwọn kan wà ń sìn fún yàrá yìí wọ́n ní one plus one làwọn máa náà plus one plus one báyìí àwọn kan ni àwọn ilé káfíìr wọ́n fún ní straight káfíìr sì ni ìdájọ́ táàpù ni pé tó bá kú ẹ̀gbọ́n sí kíni ẹ̀gbọ́n kírù sí la ẹ̀gbọ́n tọrọ àdúrà fún. mọ̀nkọ́ ya káfíìn ẹni báyìí lè sọ fún ọmọ ìyá rẹ̀ tó báyìí pè ní kèfèrí ẹni tí kírun ti gbàwẹ̀ tí dojúkọ kíbla kọkọdùbá àbí àdúgbòmá gbọ́dọ̀ tó wúyẹn yóò padà sọ́dọ̀ kan náà méjèèjì ìmàlì kọ́ il ìmàlì lẹ́bi kọ́ làálẹ̀ ìmàlì kó dẹ́gbẹ́ ni ó wí tó bá jẹ́ wípé ẹni yẹn ṣe kíni kì í ṣe kébìrì kí wọ́n lè rí ìrẹ́tọ́ mọ̀ wá tó fi sọ pé kébìrì ni. فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين إني أعظك إني الله سبحانه وتعالى الله ممكن الله أن تكون من الجاهلين kó má wípé o fẹ wà nínú àwọn aláìmọ̀kan àlùjáàlù ń bẹ̀ yẹn ìyẹn ni wípé kì í ṣe pé jáàlù tọ̀láàrin máa wà pẹ̀lú àwọn tí wọn ò mọ tí wọ́n ń ṣe tí ò mọ tó yẹ kó ṣe ẹni tí ò yẹ tí ò mọ tó yẹ kó àtẹ̀rẹ̀ ni jáì ó ò mọ ní ìwọ ló ò mọ wọn ò mọ ní àwọn tí wọ́n ń sin nǹkan mí tó yàtọ̀ sí mi yẹn wọn ò mọ aláìmọ̀kan ni wọn tó ti kèfèrí làwọn má máa bẹ pẹ̀lú wọn èèyàn máa ń ṣe nǹkan pẹ̀lú mẹ́ni wala taqfu ma laysa laka bihi. Ìnàsámà wal basara wal kíni ni wọ́n béèrè lórí ẹ̀ náà. Qala rabbi inni a'udhu bika an as'alaka ma laysa li bihi 'ilm wa illa taghfir li wa tarhamni akun minal khasirin. An takuna minal jahilin, a rí ti sí àgbìyẹn ọ̀nà tọ́lọ̀ ọba adẹ́dàgbà sọ̀rọ̀ yẹn sáà náà bí nù. ànábìnúhù ti ń fura pé ọ̀rọ̀ yẹn kí ni ó ti ń le ọ̀rọ̀ yẹn ki kí ni ti ń le gbólóhùn yẹn ti ń le púpọ̀ kí ló ṣe ó tètè padà lẹ́sẹ̀ kan náà bẹ́ẹ̀ ló dẹni tó mọ̀ ó rì lọ́wọ́ bí tó sọ fọ́nà rí pé bọ́ọ̀lù àrọ̀bì ọlọ́run mi ọlọ́run mi ìní àwùjù bí mò ń wá ọ̀la mò ń wá ìgbàlà látọ̀dọ̀ rẹ. ìyẹn ni pé mo fẹ́ kó o sọ mi ní ìsìn àti láíláí kí n má lè bí ọ́ ní tí mọ̀ nípa rẹ̀. wàhálà tó fi fi wàtá wàhálì. inú bàbá yẹn ti lé inú tọrọ yẹn lé mo jẹ́ láti pé ó kẹ́ béèrè béèrè fún kèfèrí ó tọrọ fún kíni fún kèfèrí wàlá tó sọ́lé alámátàmínú alámátàmínú abàdà. wàlá lọ́sìn fún àlàkọ́rẹ́. wàhálà takùn alákìní alákọ̀bìrì. ìyẹn ni pé ohun lẹ́ ń sọ fún wípé tọ́lọ́hún ò bá láhùn lórí àlámẹ́rí wàhálà òde torí pé ó bí ọlọ́run ní tí òye kó ṣe kíni ní tí òye kó bí ìyẹn ni pé tẹ́ bá wọ́ọ̀ṣì rẹ̀ á rí wípé ntànàbì Nuhu alayhi salam tó ṣe yẹn sótì tẹ́sẹ̀ ńlá ni.

kì í fojú fò fún wọn yóò tètè pè wọn lórí ẹ̀ ìyẹn ló jẹ́ kó قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني wàhálà tàfẹ́rẹ̀lẹ̀ tó foríjì mi wátàrà hamni lórí tí mo ṣe yẹn ìyẹn ni pé ó ti rí rẹ̀ ga ìyẹn ni pé n tó ń ṣeun ọlọ́run lè ti torí gbogbo ṣẹ́jẹ́ ìyẹn ni pé àti ọlọ́run àti gbogbo ẹ̀ wọ́n lè ṣe kí ni o wọ́n lè lùzẹ̀ ìyẹn ni pé àwọn ànábì ọlọ́run wọ́n fojú kéré fojú kéré pé ẹ kí wá ló ti wá ṣe ẹbí ìsìnà náà ló ṣe àkí ló kí wá ló ṣe tó bá wọn àsìnà táwọn èèyàn ń ṣe káàkiri lágbájá ìyàwó mẹ́fà girlfriend mẹ́fà lóní ṣẹ́mà táwọn èèyàn kàn fojú wo pé ẹ kí wá ló ti ṣe ó bá yàn sọnù àwẹ̀ kí wá ní. Thank you ìyẹn ni pé wọ́n fojú wò ó bí ìgbà pé ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ yẹn ti kí ni ó kéré àwọn ànábì ọlọ́run kì í fojú wò torí pé àwọn ni wọ́n mọ ọlọ́run bá dáadáa jù bó ṣe tó yẹn ni wọ́n ṣe máa bẹ̀rù rẹ̀ sẹ́nu fún bàtà wò ó mọ bó ṣe tó yẹn asàfúlàlà àti ọlọ́run já mọ bó ṣe tó rẹ̀ tábà mọ bó ṣe tó rẹ̀ láàṣẹ mọ bó ṣe yẹ ká páyà rẹ̀ tábà mọ bó ṣe tó rẹ̀ táwọn ọmọ bó ṣe tó rẹ̀ á pààyà rẹ̀ because pé ọba máa bẹ́yẹn ṣe tó yóò máa rò pé ẹ òun mi nǹkan kan máa ẹ ti gẹ̀ẹ́dẹ̀ bẹ̀ tó bá mọ bẹ́yẹn ṣe tó tó bá gbọ́ pé kí n súnmọ́ tòsí òun yóò máa bẹ̀rù ẹ̀ àwọn ànábì ọlọ́run mọ bí agbára ọlọ́run àti bí ìbámu rẹ̀ ṣe lé tó ẹlẹ́ẹ̀kejì wọ́n mọ̀ páwọn òní máa ń zìlà kan àwọn òní pò kan tó wá ga táwọn lè fi wá fi ṣe fáàrí lọ́dọ̀ ọlọ́run báwa ṣe máa ń ròyìn pé ibi tá a ṣiṣẹ́ síwájú ọlọ́run dé jẹ̀mọ̀ kí náà ṣe wọn ìyẹn ni pé wọ́n ń sọ fún wa pé àwọn ní kíni o wo wọ́n àwọn sọ pé wọ́n lá ipò mi lọ́dọ̀ rẹ mo gba báyìí sì fún mi. ọlọ́run sì ìyẹn ni pé ó tó ká sọ pé àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run lórí ilẹ̀ kó wá sọ pé ọlọ́run ọmọ mi bá ń là àbí òtó bẹ́ẹ̀ ni.

sọ pé rẹ̀ núhù èyí bí sàlámì ìyẹn ni pé ẹ bọ́ọ̀lẹ̀ pẹ̀lú kíni pẹ̀lú ọ̀la a rí pé ìhìbì ìyẹn ni pé ọkọ̀ ojú omi yẹn ga ànùzúlù mi nàlá àlá ilẹ̀ lásìfẹ̀lì tó ní pé dọ́tà nàbí wa ádámù alayhi salam tó náà bọ́ọ̀lẹ̀ láti sámà kí ló wí fún un kó nẹ́ẹ̀bì tú mi ní ààyè ẹ bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ lápapọ̀ ó wá sọ pé ìyẹn ni ẹ sọ̀kalẹ̀ èyí bìtì bisalamin. Iná wà báwọ̀ káàdì láàrin yìí. A rí i pé ọlọ́ọ̀bá dẹ́dà ọba ọ̀la ni. Ó sì nífẹ̀ẹ́ ọ̀la fún gbogbo èèyàn. Kalimatu salam, kalimatu jàlá. Bólú nǹkan tó ti pé kí ni ohun tó kó sínú pọ̀ gan. Torí ẹ̀ lọ́wọ́ fi sàlẹ́sà kó wà nínú kíkítà lè máa fi kíra wa láyé àti níbo àti lálẹ́ kìámà. Sọ̀bẹ̀ tábà kí á lọ kí ni salamun alayka. Sàlámàn àlá Ibrahim. Wọ́n sàlámàn àlá Ibrahim. Wọ́n wá sọ fún ànábì Nuhu pé ẹ̀yìn bíi ti di sàlámì minna. Bọ́ọ̀lù ń bẹ̀ wọ́n pẹ̀lú kí ni ó pẹ̀lú ọ̀la. Wàbárakàtín àlẹ́ Wàbárakàtín àlẹ́ àti ìbùkún lórí rẹ̀. Wàmọ́. Wàhálà ó ní ìlú náà. báríkà yẹn ò ní ma lórí rẹ àti àlùmọ̀ tí wọ́n lékiri tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ dádúrà ó ní bàràkáàtì alẹ́ wà la ọmọ mi mẹ́mà máa wọ́n ní n tó fà á tọ́lọ́ fi báríkà kún òun ni wípé gbogbo àwọn tí wọ́n gbọ́kọ̀ omi pẹ̀lú rẹ̀ àwọn náà wa so dandan ni pé a ní ìdí báríkà lára wọn. tí ó jẹ́ kí wọ́n tètè bí wọ́n wá tètè gbèrú ó yà lóye ó dàbí ìgbà téèyàn fẹ́ bíríìdì àwọn ẹdìẹ sóye aláàdìpé yóò lọ fún wọn kéékèèké tí bá dìtà ọlọ́run bá so èèyàn máa sin ẹran kan ẹran méjì abo kan apọ kan yóò sì ní kí ni yóò dojú di ọgbà tí bá dìtà ọlọ́run bá ṣe kí ni tó bá so ma làáfi máa tọrọ bá dìtà lórí gbogbo nǹkan sótìyé làá máa ṣe kí ni o làá máa tọrọ báríkà lórí gbogbo nǹkan àwọn afọwò sàṣọgbọn náà ní ẹjẹ àtọrọ báríkì àbótì ẹjẹ pé wọn yìí tà àìsí ìfowó rà ń o Allah tó ni ẹ̀yìn bíi ti fi àmì mẹ́ta wà bára káàtì alẹ́ yìí wà á da ọmọ mi mi màmá ìbùkún ọlọ́run máa bá àti àtẹ́ẹ̀dì jọ gbọ́kọ̀ torí pé àwọn ni wọ́n bí gbogbo ayé ìrẹ́ o wọ́n bẹ́ẹ̀ pé wakadhalika ummatun umamun min ad-dawa àwọn dírábà tẹ ìdìjọ kọkọ náà bí ó ṣe máa bẹ pẹ̀lú wọn ó wá tún padà pé wà úmọ̀ ẹ̀mú ni. wà úmọ̀ ẹ̀mú tí òun fún náírà tòun nínú àdáàbùn àmì. wà úmọ̀ ẹ̀mú àwọn ìjọ kan wà tẹ ìdìjọ kọkọ náà o nínú àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà ni nínú àwọn àrọ́mọdọ́mọ tẹ ìdìjọ kọkọ tí wọn ò ní ṣe kí ni ò padà yá kékeré. ó wá ń ṣàdéhùn wípé sádùnmọ̀ tí òun a máa lọ wọn lára àjò wọn ó gbádùn díẹ̀. tí wò bá túbá súnmọ́ ẹ̀mọ́ sùn ìyẹn ni pé òun ní pa wọ́n rẹ́ mọ́ òun ní lẹ́yìn tiẹ̀ yìí ó sì ṣàdéhùn ní pé kí ni òun ní payé rẹ́ mọ́ ó pa àwọn àjọ mẹ́rin rẹ̀ lẹ́yìn àrẹ́bìnrin o àmọ́ kí n payé pátápátá lápapọ̀ kù sí mọ́. àmọ́ ó máa mú sánú mẹ́tí òun hùn òun lọ wọn lára wọn bá àwọn bá lẹ́yìn ìgbà yẹn tí ìgbà pa wọn rẹ tán padà wá bá mi a wà wọn mú látọ̀dọ̀ àwọn ọlọ́run àdáàbùn àrí pẹ̀lú tó le. المتقين kátó kú òun bẹ́ẹ̀ tábà lọ sínú sùlátù nùrù nínú wo nínú sùlátù nùrù nígbà tí wọ́n bọ ọkọ̀ tán ànábì nù wò dákẹ́ máa ti ni kò dákẹ́ kí ló ń sọ. nísàlẹ̀. قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله ووالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات. ẹ̀yẹ́ ẹgbẹ́ ìkẹ́ rẹ ló fi là wá ìkẹ́ ولوالدي ولمن دخل àti àwọn òbí mi òbí rẹ̀ mélòó méjèèjì sẹ̀kọ́n sọ pé sáwọn òbí rẹ̀ ń bẹ fún kọ ni ìyẹn ni pé ẹ̀sìn jẹ́ wípé àwọn òbí rẹ̀ méjèèjì gbà fọ́lọ́ ti sẹ́ ibi làwọn ibẹ̀ làwọn afá àti máa ń lò a máa ń òkú àdúrà kí ni a máa bá òkú torí pé anábì Nuhu sọ pé rọ́bì kìfìrílì wàlíwàlì ìdáyà oríṣi mi àtàwọn òbí mi méjèèjì wàlí màmí sábà wà ní ẹni tá a ti mọ tó ń ṣàdúrà fún ó láwọ mòmìnì lọkùnrin wàlá. wàlá dàbí ìbọn ní iná ìlà jàmbá torí ò lè lékún. alábòsí bụ lè lékùn kankan àfipánu ọlọ́ba àlejò ọlọ́run sànù fún wa nígbà tó lọ́ba aláwa pàtàkì tán ẹ̀rí tètè ẹ̀ gùn sotie bákan náà Muhammadu ṣe kà fún àṣàdé láwọn tí ò sojú wọn so wọ́n fẹ́ rò wípé kí ló dé sọ fún wa wípé ìnáma fìlọ̀kọ̀rọ̀ àní ti sàátùn àrùfin fàùnbíkà àfi bẹ́ẹ̀ ti ṣẹ́kìrì ń gẹ́rù ó wá ní kí ni alẹ́ lù wá àhàrà halalun wa haramun halal wakini wa haramun wa muhkamun wa mutashabbihun wa muhkamun wa mutashabbihun nadhirun wa bashirun wa is wa qissatun wa izzatun eh summa al-mathal nínú àwọn ọ̀tá nàbí fi sábì gbà pé ànábì ọlọ́run ni tó wà ní Al-Qur'an òní ké ó máa ń sọ kí sọ ìtàn tí ìdájọ́ òde kíni tí ò sojú rẹ̀ yóò wá sọ nígbà yìí pé ó sojú rẹ̀ yóò tún wá tí ò bá yé yín o ẹni lọ wádìí lọ́dọ̀ àwọn tán fún tíra ṣáájú <laughs> yóò máa yẹ di láàlàtún aláṣídìkì nùbí wá ti ìtọ́ka ni ó máa jẹ́ wípé ànílé yìí o ànábì ọlọ́run orí pé máa kún tẹ̀tẹ̀ lù mí kìtà rẹ̀ máa kún tẹ̀tẹ̀ lù mí. máa kún tẹ̀tẹ̀ lù mí kọ́lẹ̀ yìí. كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون وما كنت تتلو من قبل من كتاب torí bẹ́ẹ̀rẹ̀ ànábọ̀ Muhammad ó jẹ́ ẹni tó máa kà tẹ́lẹ̀ ó kà nínú tíra kan rí máa bó tàtẹ́tù ó iṣẹ́ ẹni tó máa tíra kà báàbá ní bóyá tàn yí o ọkà nínú tíra àtàdé kí ni o gbogbo wọn sì gbà wípé kò máa kọ kó ṣe kí kò máa kà wàlá àtàkùn tó wù mí ẹ̀mí bẹ́ẹ̀ lọ lọ báyàn kan ká nítorí pé bóyá ti ẹ̀rí ka ọwọ́ lọ kan wá pàtìkọ rẹ̀ fún ọ wà látàkùtù òbí ẹ̀mí mi bẹ́ẹ̀ lọ sí mọ́wọ́ ọ̀tún rẹ̀ fi kankan kò má ka kò má kọ kò má ka kò má kọ àmọ́ gbogbo ayé ní kí ni ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ sallallahu alayhi wa sallam ìyẹn pé ìtàn ìkọjá wọ́n kọ́ fún ó ẹni tó fi mà oníbàárẹ̀ àlá olófa tó tẹ̀lé ó wà ní kíríkà. ìyá mi bá ìlọ ibi òde ìhà ilẹ̀ yìí. kíríkà mi àmbá eléyìí ni nínú ìtàn ló híhà wáyé ni revelations ni ìyẹn ni pé kì í ṣe àṣà tí rúlì àwòrán kì í ṣe tàn téèyàn àhùn jọ téèyàn táwọn àhùn jọ nùhíhà ilẹ̀ àwa ó wà ló nùnù tàwíìm nùnù jámù àwa ọlọ́run là ń pa tàn là ń pa fún ọ. Wọ́n kún tàtà láwọn ha, ó jẹ́ni tó mọ̀ tẹ́lẹ̀, bàbá, arákùnrin bàbá báwọn. <laughs> torí pé ó ti lo gọ̀míìrù mọ̀kátọ̀ màkúntà tààlẹ́ mọ̀há ó dé òòmá ó wá tó ní áńtà ó ti lo òòmá àní rẹ̀ tí ò bá mú ọmọ kò sẹ́ni ó mọ̀ wà bá kọ òmùkà kátó wá sọ pé ní ọjọ́ rẹ̀ ní òmá. ní àádá kátó kọ́ fún yìí kátó kọ́tọ́ sọ fún ẹ̀yà àbíká tó sọ fún kò sẹ́ni tó mọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ táàrẹ ń sọ yìí ọ̀nà mẹ́ta ni àyà ẹ̀ wà ní Al-Qur'an ó pa bẹ́ẹ̀ nígbà tó pàtà nàbí Zakariya kí ló wí ẹ́ tí oníwàlẹ̀ zálìkà ní àkọwàlọ̀ zálìkà ní wàlẹ́kì nù hí ilẹ̀ ìka منهم يدخل ماضيا وما كنت لديهم إذ يختصمون wọ́n ní sáré kàmí náà bá ilé gẹ́ nígbà tó pàtà nàbí Zakaria bó ṣe bímọ àti bó ṣe fa Mẹ́ríàmà tó ó wá wí bẹ́ẹ̀ náà nígbẹ̀yìn rẹ̀ pé sáré kàmí náà bá ilé gẹ́ eléyìí kan wà ní Suratu Yusuf tó wá fẹ́ wà. láyìnká mi à ń bá ìlú ìlú sí ilẹ̀ yìí wà á kún sáré yìí. أجمعون وهم ينظرون هذه lọ́dọ̀ àwọn tó bá há Quran àwọn ayé àtọ́bá jọra wọn bá wọn máa ń ṣe kí ni wọn máa ń ṣàjọ ni ọlọ́wà sàn fún wa lẹ́sàn-án lórí bá wa sí wọn lẹ́sàn-án lórí bá a tún sàlékún dáadáa wọn ọlọ́wọ́n bá àlekè ọlá ìdìdí ìmọ̀ àná káyọ̀rọ̀ ní màjàdá ànàbí yàrá kọ́wé yìí wà nàbí yàrá mẹ́tì yìí ọlọ́wọ́n sábà ṣe dáadáa fún wọn wọ́n ṣe wàhálà pọ̀ táwa kan dé Kùránì jẹun ní ìṣẹ̀dá kan ṣe wàhálà lórí Kùránì wọ́n wà kó mẹ́ wọn gbogbo àyà tó bá jọra mutashabiha min al-ayat torí pé tọ́wọ́n ní láyé kàmí àbá ìgbèbí tọ́wọ́n dákẹ́ èwo lẹ́wọ̀n pé yóò mú èwo ló mú mẹ́tẹ̀ẹ̀ta àmọ́ kàwá wà nù rẹ̀ tó lo tíríkà méjì yóò kó sókè ní olùdáríkà mí àbá ìgbèbí wọn dáríkà mí àbá ìgbèbí ní ti ànábì Yusuf tànábì Zakariya ó sì ń bẹ̀ nígbà tí wọ́n ń ju kálámù wọn sínú odò kálẹ́ni tí ó tọ́jú tani tí ó tọ́jú mariam ò sí ń bẹ̀ wà máa kó tẹ̀lé adáyìn ìdè ẹ̀kúta sínú kódà kò sojú rẹ̀ nígbà tí wọ́n ń ṣe fanfa níjọ́ wọn. the same thing ذلك من أنباء الغيب نوحي إليك وما كنت لديهم إذا أجمعوا أمرهم ọwọ́ ń pàtàkì ọmọ ya Yusuf dìgbà tó wà ń bẹ̀ sọ wà ń bẹ̀ nígbà tó ń dé torí pé arábì sọ fún wọn yóò máa sọ confam wọ́n sì máa bá bẹ́ẹ̀ tó ṣe rí nù lójú ó sọ fún bí náà yìí pé. ni àwọn bá ìlú ìbí òfìyà ilẹ̀ yìí máa kún tàtà àrẹ́kùn ha àtàwẹ̀ ọ̀húnmùkà inú ọ̀rẹ́ ìhàlá. ó máa àwọn àjọ rẹ̀ náà mọ̀ ṣáájú eléyìí fásùlẹ̀. العاقبة للمتقين فاصبر سكن سسور sẹ́wọ̀n yìí pé mo máa ń sọ fún wa pé tọ́rọ̀ bá débi Muhammad bí kí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá yóò i pé ìtumọ̀ ẹni pé gbogbo ìdájọ́ tá a fún ọ ṣáájú ọ̀rọ̀ tá sọ ọ̀rọ̀ kan tẹ́ gbọ́dọ̀ mọ́gbá lórí ẹ̀ ọ̀rọ̀ kan tí irú ẹ̀ bá fẹ́ ṣẹlẹ̀ sí ẹ àtàwọn owó ni o àtàwọn ọ̀dọ́ rẹ kí lẹ́ lò sí o. wọ́n ṣe ìlànà àfihàn ìlú tẹ̀lé. ìyẹn ti pé Ànábì Nuhu alayhi salam náírà kiri o náírà fifty Ànábì Nuhu alayhi nínú àwọn ará ilé rẹ̀ ò ṣe kí ni wọn ò gbà fún o ó tó bàjẹ́ òtún rẹ̀. ẹ. ọ̀rọ̀ ẹ̀yà ló ń ọmọ rẹ̀ kò gbà o ìyẹn ni pẹ́tọ́ bá rí mọ̀ bá tan tiẹ̀ náà tí ò bá ṣe kíni tí ò bá gbà ọ́ ṣe kíni o ọ́ ṣe sí. lọ́sibẹ̀ ìnà ìlànà ìlànà ìlú. lọ́sibẹ̀ wàá ṣe wá bá wa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ bá àwọn ànábì ìmọ̀ pé ó kọ́ sí àwọn àdábì ọlọ́run tó ṣáájú lórí nǹkan kan àmọ́ pé lórí. wọ́n sì ń sọ fún ọ́nṣẹ́ ọlọ́pẹ́ ọ́ ṣe sùúrù gan torí pé sùúrù tiẹ̀ ó tiẹ̀ pọ̀ tó lásìkò tó fẹ́ lò ó kéré àbí bẹ́ẹ̀ àwọn kan náírà fifty lẹ́yìn náírà fifty ni wọ́n tó rí pé àwọn eléyìí ò ní gbà wọ́n sì sí gbogbo ara rẹ̀ lórí wọ́n sì sí gbogbo ara rẹ̀ lọ́nà àbí ìrẹ́ tó fẹ́ just twenty three interest náà tẹ̀kẹ̀ tó o bá ti gbàgbé ọdún mi mẹ́wàá kí o <laughs> ọkọ̀ ìjọ báyìí àlálùkọ́ ṣe sùúrù bí wọn wọ́n ṣe sùúrù jù ọ lọ wá kọ́ sí wọn ọwọ́ sọ pé wá ṣe sùúrù ká máa sọ́bara olùlàázùmí mẹ́nà ògbóṣù gẹ́gẹ́ bá tó gbókun náà àwọn òjíṣẹ́ ọlọ́run ṣe sùúrù àwọn wa Musa wa Isa thumma nabiyyu nínú àwọn tí wọ́n gbókun náà àwọn ànábì márùn ni wọ́n ànábì Nuh wá kí ni wà Musa ẹ́ wà Isa wà Khalilu kilahuma àtànábì wa wo Ibrahim sọ́mùmá yẹ márùn yẹn wọ́n fún wọn lókun wọ́n nítorí kí ni wọ́n fi fún wọn lókun àwọn tí wọ́n jẹ́ púpọ̀ jù nínú torí wípé kọjá àdánwò àdó wọn ọ̀tọ̀ ni àwọn mara àwọn yẹn dẹ̀lẹ̀ alukurani ń fọn rere ọ̀rọ̀ wọn púpọ̀ tó tiẹ̀ yóò sọ ma sọ̀rọ̀ nù yóò ma sọ̀rọ̀ dání yóò sọ ma sọ̀rọ̀ ìtọ̀rọ̀ yìí yóò fọn ká káàkiri ìnà abá làbí sùfìrì wúlá sùfìrì nìyí. yóò sọ ma ránu mánu wọn náà wọn àdájọ́ lọ́sọ̀ wọn tún dákọ rẹ̀ tó pọ̀ púpọ̀ jù dáadáa mọ́ alukurani ànábì yìí sáré tànábì musa kọ́ jùlọ twenty seven àbí nkàtà iye ìgbà tọ́lọ̀ ń kó àti onímọ̀ràn àdáwò tó kàn án tó ti yẹ ọ wá ní ṣe sùúrù máa ta fún tálùjọ olùdàmúrí náà ànájọ ọlọ́run ṣe ṣe sùúrù wà láta sá àjèrè láhùn àwọn eléyìí wọn ò mọ nǹkan kan o má kánjú lórí wọn tó ti yẹ láyé wa ní fásitì ṣe sùúrù. iná làákìlá tàbí mo tàbí. dájúdájú mẹ́ta làákìlá ìgbẹ̀yìn títà ní o lẹ́yìn òun ni wípé lẹ́yìn abá lè ṣe sùúrù sóye ká ṣe sùúrù nìkan ọ̀nàrí nìkan o kò dàbí ká lè ṣe sùúrù lórí ìtẹ̀lé ti Allah al-muttaqin àwọn ọlọ́pẹ̀ ní muttaqin muttaqun ó làwọn tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọlọ́run tí wọ́n sì ń jìnà sí kí ni o mọ̀ ṣe ọlọ́run ajẹ́ pé lẹ́yìn abá ti ń ṣe yẹn kí ló yẹ kó ṣe o ó yẹ kọ́kàn ẹ ti gẹ̀gẹ̀ àwọn ẹlẹ́mọ̀ pé bóun nìkan ṣe ń rí i bẹ̀tọ́ bá ti rí pé ṣé mò ń ń fẹ́ mo sì ń jìnnà sí òun fẹ́ mi ṣe lágbára mọ́ a ọkàn rẹ̀ ó balẹ̀ pé ìnàlá akíba àníwì lẹ́yìn. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. téèyàn bá ti mú ìmẹ́rì yóò lẹ́yìn sóyè wa àmọ́ tẹ̀yà bá jẹ́ olùtẹ̀lé tọ́lọ́run olùjìnà sí tí ọlọ́run ní kó má ṣe kí ni ó tún wá ní pẹ̀lú rẹ̀ yóò ṣe sùúrù sùúrù lèyìn bá fi ń rí tẹ́kọ̀ọ́ àlò fásbẹ̀rẹ̀ ṣe sùúrù tá a bá ti ṣe sùúrù yẹn ni pé tẹ̀yà máa ń páyà ọlọ́run yóò ó lè máa páyà ọlọ́run àmọ́ nítòsí rẹ̀ ìbágbé rẹ̀ ìbátan rẹ̀ yóò ra àwọn kankan tí wọ́n máa ṣe kí ni o tí máa pè lẹ́jọ́ àwùjọ lè fẹ́ le díẹ̀ àmọ́ tó bá ṣe sùúrù yóò ṣe kí ni o yóò padà lábàáyọ yóò sì láti wọ̀ta abẹ́lú àánú rẹ̀ ọlọ́run mọ́sà fún alábàáyọ òrùsùkúná sọ́bùrọ̀ jẹ̀míyà wàjà alínàmínà tàkì abẹ́ kọjọ kó mọ́sà rọ̀ wá lọ́rọ̀ sùúrù tó rẹwà kó wá fi wá sínú àwọn olùpáyọ̀ ọlọ́run subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين نعم bọ́lá ti ń tó wọ́n nà ádà tani ẹ̀yà wọ́n two three four five six seven ọ̀yà bàbá wà gba márùn-ún bàbá dé ọ̀yà bisimilá láàrin Jew àti Christian jazakumullahu khairan wọ́n ní kí ni ìyàwó ti ń bẹ láàrin Jew àtàwọn Christian ìyàtọ̀ láàrin Jew àti Christian ìyàtọ̀ ti ń bẹ láàrin Jew àti Christian number one kí ni àkọ́kọ́ fẹ́ fi ṣe gbogbo àwọn méjèèjì yìí tẹ́ dákọ̀ ní bàkàtà bí ní wọn àwọn náà ní tíra ń bá sí alùpàdé ń bá sí àyè àyè kíta àti àfọ́nsẹ́ra so yíù àwọn jẹ́ ìrántá rán àlejò musa sí. alayhi salam. nígbà táwọn tó ń pera wọn ní christian ti di nísìnyí wọn àwọn náà sábà wọ́n nationalize ara wọn máa Christ torí fi pé àwọn ní àwọn ìjọ Jésù Rísá torí pé àwọn àpapọ̀ àwọn tí ọlọ́run àlẹ́bẹ̀ Rísá sí so that is eh, ìtọ́ àbẹ̀rẹ̀ Jíù Yẹ̀húdí ilẹ̀ ara wa so àwọn Nàsárà ní ìjọ tá a rán àwọn àlẹ́bẹ̀ Rísá sí so irú ẹ̀wọ̀n nínú ẹ̀ so irú àwọn aṣíyà sọ àlùbá ìlú sọ pé ẹjá jì kí la fẹ́ bẹ̀rẹ̀ kí la fẹ́ bẹ̀rẹ̀. إنما أهل الذين من قبلكم كثرة مسائلهم واختلافهم على أنبيائهم àwọn àwọn ìbéèrè tí ó pọ̀ lẹ́kọ̀ọ́ ìlàwé bàbá dábí jù nàṣàrà ní àtìmọ́lẹ́sìn àwọn ṣe àwọn fi gbowó ìrìn àti ẹ̀rọ ayé kan ẹ̀yà rẹ̀ o. Ó sì jẹ́ fáyọ̀ fún sọ̀rọ̀ àwọn ọ̀gbìn. Ya Musa ya Musa ya ya ya àṣìdá àṣìdá. ọ̀nà wọn ń lu pẹ̀lúpẹ̀lú kàkọ́ àfáàjà wọn tún jáde wọn ní Muhammadu títí ìrọ̀lá yóò sá ìfọ̀n ìpínlẹ̀ ká pé èèyàn ti ṣe nísìnyí bàbá lè pe ọmọ rẹ̀ bó ti wù bọ́n ti wọlé àgbà tó ga ṣe bóyá mo parọ́ tí ò bá pè é níta lójú ayé yóò sì pè é nígbè pé ọmọ mi lọ́ọ́ ṣe nínú ilé tó irú èdè bẹ́ẹ̀ lórí wa lóṣù gbogbo àwọn ẹgbẹ́ ọlọ́ ìlà Muhammad rasulullah obìyá Musa obìyá yàyà yà yàrá yìmà yà yàwó yà Zakariya tùdí sí ó bí àwọn àkókò sí gbogbo ọlọ́run àmọ́ gbogbo tí olúwa ti dákọ̀ Muhammad nínú Al-Qur'an ìnáma já àbí ìlàbìlàsùn lẹ́fà ó ń fún wa ní information nípa rẹ̀ ni Muhammad Muhammad tẹ̀rí yẹn ẹni tí jẹ́ Muhammad wọn sí wọn Rasulullah òjíṣẹ́ mi ni olúwa ò ní pépé yá náà ìwọ náà yàyà yà ìwọ yàyà náà olúwa ń fún wa ní afáǹgọ́rin ń fún wa ní information so they say Muhammad mubtada Rasulullah kaba ní afọ́nlọ́gàdà ṣé wọ́n ni Muhammad yẹn o òjíṣẹ́ ọlọ́run ọba ni àgbà ìkìrámọ́ àpọ́nlé ló fi ṣe fún ànábì wà má Muhammadun illa rasulun qad mi min qablihi. رسل ما كان محمد أبا أحد gbogbo ẹ̀ lápẹ́ká sí ìgbà tó mú kàbàríyà tó yẹ́ sí ọlúwa ń fi pé wọ́n mú ìjẹ́ níyàn iṣẹ́ abẹ́rẹ̀ mẹ́ta ní òjíṣẹ́ àwọn ọlọ́run kò tọ́ kí Muhammadu òṣèlú kan tó jẹ́ ní tó jẹ́ nísì bí bàbá rẹ̀ ò bá pè é ní Buhari gbogbo àwọn Nàìjíríà tó bá dé lórí ara Buhari Muhammad Buhari tó náà kó wa kọ̀ wa yóò sọ pé òkè ni àmọ́ olúwa fún àrẹ́bìdè wọ́n sì tí wàá mú pé ó ní yá ayé ànàbí kí mo pè é yá ayé wá wo tí mo wò ó. yá àyíwá ó tún ní kàrámà kan nínú lọ́nà àwọn tó gbọ́ èdè ju yánú àlọ ògbọ́ yánú yámúsá ó wá fẹ́ pè àdúgbò wọn ní yá àyíwá yá àyíwá sí ìyàyẹ sí ìyàyẹ ní àkókò gbé àpọ́nlé kan dání tó kọjá yá lásán lọ sallallahu alaihi wasallam so kò sí náà lọ́rọ̀ bí ọba yẹn sọ pé olúwa wa kọ pé yá Muhammadu kò sí níbẹ̀ gbogbo wa sí Muhammadu yẹn ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ fún wa ní ń tó ó fẹ́ fún wa ní òye ìfẹ́yẹ́ pa rẹ̀ lára ọ̀sẹ̀lá ọlọ́wà ọ̀sẹ̀lá. Thank you. Ah, ẹ̀tọ́ rẹ o gbọ́dọ̀ náà hákùnkà ẹ̀tọ́ kíni òun ló pèsè tó jẹ ọ́ ló san ibi tí o ti rí owó yẹn ó kọ àárín ohun àtọ́lọ́ ọ̀sísẹ́ hmm, ti ẹ tọ́lú owó ní àbàwọ̀ ọ̀rọ̀ yìí hadith kan ó ti sọnù ní ọ̀rẹ́ ọkùnrin lẹ́yìn tí mo ní tí mo ti rí ìlẹ̀ sọ pé ìgbà tó àmọ́ wọ́n ní wọ́n lọ fún ìfẹ́lẹ́ ìyàwó àlẹ́bì ní ẹ̀rẹ̀ wọn wọ́n lọ bòun lẹ́ran gẹ́gẹ́ bá a ti ṣe mọ̀ wípé àlẹ́bì ti ṣe kí kéde sàrà tó ti ṣe ní sìn ó wá dénú lé kí lè ní lé olóòní àtúntà wá bọ̀ á ah, nígbà ìwé à ah, kí á sọ láì ẹ̀rọ wọn ti sàrà wọn ìwọ fún èmi ṣe ti ẹni fúnfún àrísí so iṣẹ́ àwọn ọmọ ìwọ̀n nípa bá fún pọ́sì tí wọ́n lọ lè fi lápàá. so ní jásí wípé ìwọ ṣiṣẹ́ ẹ̀tọ́ ti tiẹ̀ tẹ́lẹ̀ kó o ṣe fún kó o sì gba ápù ti tiẹ̀ lọ́wọ́ sí ẹ̀ lọ́rẹ́ tí àbí ibi tó bá kó o ti lè rí owó yẹn ó kó ohun àtọ́lọ́ àwọn tó bá ní wọ́n ní ìròyìn tí wọ́n lè rẹ́ ọdẹ òjò náà á mi ò gbówó tẹ́tẹ́ ọ̀nà ìjẹ̀dá àgbà lọ́wọ́. bọ́ọ̀ bá a sọ̀rọ̀ tó lè sùn lórí. so ẹni tí ayé bá ti dàjẹ́ dé tó bá ga débẹ̀ àmọ́ ń bùkátà kí ìmọ̀ràn ló ṣe kí kò ga làbúdà ká ṣiṣẹ́ lórí ìmọ̀ràn wa bí dájọ́ yẹn ṣe ń gbé sísọ ní ọ̀ àtọ́tọ̀ rẹ̀ o ìyẹn ni pé mi sọ ohun tó fẹ́ contradict ẹ̀ bẹ́ẹ̀ látòjú ẹ̀ ká dá a padà tí ọmọ bá jọ́ ọmọ ti ń ta tẹ́lẹ̀ tó bá mú owó wálé fún kí ni fún ìyá rẹ̀ kíni kíyà rẹ̀ sọ. tó wá bùn ìyá rẹ̀ lówó. tó wá bùn ìyá rẹ̀ lówó sẹ́kọ̀ọ́ ló ṣiṣẹ́ wọn ó wá rí ó wá bùn ìyá rẹ̀ lówó. hákù yẹn pété gbọ́dọ̀ differentiate ẹ̀ iṣẹ́ ló ṣe tó ṣe kí ló ó fẹ́ gba owó ìyá rẹ̀ ṣe ẹ kẹ́tẹ̀ tí ẹni kó dẹ̀ gba owó ọ̀yà ìbá ṣe yahoo kó sóògùn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọmọ wa ta tẹ́tẹ́ ń kówó yẹn ẹ̀tọ́ ìyá sì ní kó gbowó lọ́wọ́ ọmọ tí bá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ fi ṣàpèjúwe fún wa lásìkò Abubakar rọ́jì Abubakar ó wà lẹ́jọ́ kan lọ ló bá gbóúnjẹ wálé ló bá wálé nígbà Abakaliki ti dáwọ́ lé oúnjẹ yẹn ó ti jẹ òkèlè kan gbèsè ní kótó adúgbà ntí ẹ béèrè ti rí owó yìí oúnjẹ yìí ó ní ah, ọ̀gá mi gbàgbé kí n sọ fún yín ní ní lásìkò lè jà ìlú ìgbà ìmọ̀ ó máa ń ó máa ń ṣe yahoo ó wá ṣe yahoo fún yẹn kan owó wọn á jáwó kó á fún bó ṣe wá padà rẹ̀ wá ní àwọ̀ ah, tó bá ní ṣe dọ́tọ̀ pa fún mi jò ní òun ṣé kí ni òun gbowó rẹ̀ ó lóun ni mo gbà ni mo fi abákan ni ọ̀sìn pa ní òun owó dán wá jẹ fún mi ó wá ti ọ́ bọ̀lọ̀ fún rẹ̀ báyìí ó wá pọ̀ ó wá sọ wípé làwùbákìyà fìbátìní lókùnà wàlà yàkùrùjù ìlà àyàkùrùjà bí rúùhì tó bá jẹ́ pé mú òpin ó bá ku òkèlè kan òkèlè kan wá kọ̀ tó náà ní jáde tí ó bá jáde pẹ̀lú ẹ̀rọ ni yóò jáde. àwòlá ìjábàlù àwòjìbàlù fi wára tẹ́yìn bá lásà jẹ́ ó dáa gan. tẹ́yìn bá dígí ni òbí àwa alábàgbé àwa ọ̀rẹ́ mẹ́yìn àti oúnjẹ tẹ̀ ti sòwò jẹ lóde ní ìsìn tí a bá lọ bọ́ ọmọ kan jẹun tó gbéyàn lọ lé kinní kan tọ́ jazakumullahu khairan so àwa tá à ń jẹ́ òbí àbá ń jẹ́ ọ̀rẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ń gbowó wa tá à ń gbowó wa fàárù màárù màárù ṣàkọ́ olùmọ̀rí ìgbàlejò ọ̀hún. ilé tó tètè kó ní kó mọ̀ yẹn ní tí ń tì bọ̀ ẹ̀rọ. sọ̀rọ̀ ìdájọ́

ọ̀sẹ̀ kíkọ́ ìgbàlú pọ̀ sí ọwọ́ tó kúrò àwọn ọmọ Alhamdulillah, sọ́nà àwọn sọ́nà àwọn ó béèrè ìtàn yàyà tàbí mọ́jì. ṣe pẹ̀lú yẹn wọ́n gé yàrá mọ́ ju tó yé ní sùn tó bí ìwáyà ọgbọ́n ìwáyà sọ́ọ́rọ̀ rẹ̀ lọ wọ́n ní wọ́n gé yàrá mọ́ wọ́n sọ wọ́n gé mọ́ àmọ́ ìtàn àwọn alákọ̀ọ́lẹ̀ kan ni wọ́n gé mọ́ ju tó àwọn tó wà sí ìsojú wa wọ́n tán fi lágbọ́ àfàsọ wọ́n gé mọ́ ju wọ́n gé mọ́ ju so ó ní kí ló dé tá a kì fi ọlá àná bíi sọ̀rọ̀ lọ́pa lọ́pa ọpa alé àbáwí ọpa alé wà lórí ọ̀rọ̀ yẹn so wọ́n ní kódà ní ìkan nínú àwọn eh, àwọn sábà tó bá náà rí òsì láyé mọ́ wọ́n lọ bá àbá tó jẹ́ ẹbí àdébì wọ́n lọ fi ṣe tàwásù bíi pé lọ́làbákà níbi ọ̀gá àbá ní rárá tàwásù bíi eléyìí ni wípé ọlá kọ́ jẹ́ ẹbí ànẹ́bì bá wa tọrọ ọlọ́run tó ti yé sí tó bá já sí pé kàrámà ànẹ́bì pé ó bá tọ́ tó bá lẹ́tọ̀ọ́ ká fi ibẹ̀ lọ́hùn ni ó yẹ kí o tàbí ọ̀dọ́ fún ọlá ànẹ́bì o ròdò fún wa wọ́n ní wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n lọ rí bá àbá tó jẹ́ ẹbí ànẹ́bì lọ́la pé o jẹ́ ara násàbì iná ìran ẹ̀yà ànẹ́bì báwa ń bẹ ọlọ́run kọ́ lọ́wọ́ lórí fún wa. àdìsí tó wá kásẹ̀ kólẹ̀ tó yẹ kójú ayé ní èyí tó dáa jù tó yẹ ká máa fi bẹ lọ́run ní iṣẹ́ eré tá a bá ṣe ẹ̀sìn wa tá a bá ṣe ó dáa kí ká máa fi ọlọ́run látọ̀ọ́ tó ti yé ní ó ṣe ní ó dáa jù ká máa ṣe ọlá ẹnìkan ọlá ẹ̀sìn ẹnìkan ọlá àtàwọn ọ̀rẹ́ ńjọ́ wo ni kàrá ńjọ́ wo lẹ̀ yẹ kàrá náà bá ń dán tẹ́ ẹ bá wá tú wúlẹ̀ pé ẹni fọlá níbi tọrọ ní òun àfẹ ẹni fọlá ṣéwù kan tọrọ ẹni fọlá àbáṣe tọrọ àti àwọn tó yẹ àpidán àti àwọn tó jẹ́ pé ní àjẹ̀lú nílò gbogbo ẹ̀rẹ́ sọ pé ẹni fọlá rẹ̀ tọrọ so àwọn apá àfọlá ní rárá èyí tó dáa jù tí ò ní ní kínníkínní ìyàgbé wáṣọ àná dáhùn ayẹ̀rí gbígbẹ́ ìyá wa ayẹ̀rí tí ò ní tó bínú ni pé fi iṣẹ́ rẹ̀ rẹ̀ tí wọ́n náà ṣe fi bẹ lọ́hùn olúwa ń sọ pé ó ní ẹ̀pẹ̀ mí àdúró ní àtẹ́jù ẹ̀pẹ̀ mí ní ìdánilọ́ wọ́n lè láì àtìmá olùsùn àfọ́dọ̀ òbí à wọ́n lọ́rùn lẹ́sìn ẹ̀yìn ìdúrà ìtumọ̀ ìyáàdì nípa orúkọ ọlọ́run pé kẹ́tù máa wá wáyé lọ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ pé no ẹ mọ̀ jà á lò báyìí ẹja pè báyìí pè lórúkọ tó ń jẹ ti rò tó ń jẹ ti pè o. so ó dáa ju ká máa ṣe tàwásù yìí ṣe tàwásù yìí ń títí mú wa ní ìgbẹ́kẹ̀lé kan sí ànẹ́lì ara ọ̀làwó àyà. so ẹlẹ́kẹ̀ẹ́ta rẹ̀ tó bẹ̀rẹ̀ ilé ìrìn ìdájọ́ fídíò ó sùn ìgbà tí ó jí ètò òun rí pé ara òun tutù lórí déèsì déèsì déèsì yìí ó gbà pé para tutù bọ́ọ̀lù pé kọ̀ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ó lè ṣe ìdáwà délé ìtìdáwà tó bá ka kọ̀ọ̀rọ̀ mi lórí ìsàkọ́ ló wà á kí á bẹ̀rẹ̀ sí a. وقد رفع عن الأمة عن الشباب رفع عن أمتي ثلاثة إنه الخطأ والنسيان ومصبره عليه أهلنا عن فيها مستيك عن الجيدون عن في إياه ìgbàgbé ìgbàgbé ànífìyà rẹ̀ jẹ ìjọ rẹ̀ níta bá fọ́ọ̀sì yẹn sí ànífìyà ànífìyà rẹ̀ jẹ ìjọ rẹ̀ tó tó ṣẹlẹ̀ sí àfà ó kàn sí àtàrà fúlà ó sì lọ wíwẹ̀ tó wọ́n lò ní. ọlọ́run àsan afáwọn lẹ́sàn-án lórí. a ní pé mo ń fura pé n tó lé

ọ̀rùn lè rí bẹ́ẹ̀ rárá ó fún ẹ lé ó sọ gbogbo olú àpẹẹlẹ tó ń ṣe kí ni tó ń ṣe fún ó sọ ipò rẹ ìnáwó rasul ìnáwó abudi ẹ kó máa ń ṣe kí ni bí ó ṣe pè lókọ rẹ ó máa ń pè lẹ́rù mi abẹ́mọ̀ bọ́ọ̀lù ṣe rí subhanalladhi asra bi abdi anabi sì máa láìkì kọ́lọ́hún pè ní kí ni o abdi fàáwá ìlà ábídì yìí mákìní ipò tó bá ti ga tó bá ti kọ́lọ̀ fẹ́ gbé sípò tó ga jù ábùdù ni ó lò fún bẹ́ẹ̀ kẹ́kẹ́ lè mọ̀ pé tí wọ́n ti kíni tí wọ́n pa láṣẹ ni lẹ́yìn aláwùsá ẹ̀nú mọ̀tà àlékún bẹ̀fẹ̀ ilẹ̀ kò ní í ṣe kankan pẹ̀lú kíni o pẹ̀lú iṣẹ́ tọ́lọ̀ máa ń ṣe ó yẹ wa instead táwọn fi ọlá àti tọrọ ẹjẹ́ á fi ìgbàgbọ́ wa ṣé àgbàdo ṣe kíni kàbí tọrọ bó ló ṣe ní. ìnana àmàna bìmá ana àmànu fa àmàna fàkìtìlá ṣe káyà kanu ní sọ́tàlì mọ̀rọ̀ láyé ló ní rọ́bà ọlọ́run ìnana àmàna bìmá àǹsálítà wọ́n bẹ̀ bẹ̀ ọlọ́run o wọ́n bẹ̀ bẹ̀ ọlọ́run o ìnana àmàna àwa nígbàgbọ́ pẹ̀lú tó sọ̀kalẹ̀ wàtàbá náà rọ̀ sùn. a tẹle tẹ̀lé tani òjíṣẹ́ rẹ̀ fàtútúbí náà wọn abẹ́ kọ́ lọ́run láṣẹ látòjú rẹ̀ àwọn ní ìdí ọwá sínú àwọn olùjọ́lọ́ olùjẹ́rìí ọlọ́run bá dẹ́ta ó ti wa ẹni wọn fún wa ní hasan kí wọn tí yẹ àwọn ni àwọn yìí náà wọn wá lọ bìkan wàhálà wa wọ́n lọ wọ́n lọ ìrìn àjò kan wọ́n fẹ́ tẹ̀dó síbi kan wàhálà wá dé àwọn ẹranko àbìjà wọ́n ń dà wọ́n láàmú ṣèlú àti àbẹ̀rẹ̀ dorí kò kàn táwọn ejò àbíkan ló ṣe kí wọ́n stop wọn. ọ̀kan náà sàhábà ẹgbọ́n tó fi bẹ́ẹ̀ lọ ni wọ́n ní àwa sàábé tani o anabiwa Muhammad lambẹ́ bí abẹ́lẹ̀ òyìnbó àwa tá a gbà fún tani anabi wọn ò sọ pé afọlá tani ànábì sọ fún kẹ́kọ̀ọ́ ni hmm, àwa tá a gbà fún ànábì ọlọ́run la dé kí ni wọ́n fi bẹ́ẹ̀ lọ́yẹ̀ o ìgbà fún tani o ànábì ọlọ́run so ó ti mọ́ wa lára bá bàbá ti sọ fún wa ó ti mọ́ wa torí pé a kọjá àlà lórí ẹ̀ a gba ànábì tí tí ò yẹra kí ni o tí ò yẹ ká gbé sí wọn náà ànábì fẹ́ẹ́dún fẹ́ẹ́dún min faidillah faidun min Allah wọ́n ní ẹ̀mí kan ní tó dàgẹ̀rẹ̀ wà látara ní látara ọlọ́run kí ni wọ́n pè ń wòjàre. so kò sí tí wọn ò ní máa fànẹ́bìwé láì fi fi wé kọjá ibi tó pe rẹ̀ ibi tọ́lọ̀ ti kiri tọ́lọ̀ rẹ̀ pè é má kọjá báwọn lọ́wọ́ fún yíyọ̀ náà náà bá. lórí wípé gbogbo àwọn aláwà lẹ́yìn márùn níta máa ṣe tí ìlú máa ṣe nínú tí bá ń kí lọ́wọ́ ẹ̀ẹ̀ tí wọ́n ní nígbà àwọn tá a máa mú dẹ́gbẹ̀gbọ̀n lè mọ́ mú kéwú sókè ni ó ń kéwú yéyé ni àwọn náà gbọ́dọ̀ ka fátíà ìgbà tí ń ka fátíà sókè báwo la sì máa ka tiwa alhamdulilayi rabbil alamin sọfẹ ní òfin dáa kílẹ̀ wọn alhamdulilayi rabbil alamin sọfẹ ní òfin dáa kílẹ̀ wọn rárá wọn náà mọ̀ níbi mọ̀ ká sọ́dọ̀ ìbájá mọ̀rọ̀ tààlà ní ẹ̀yọ kọ̀ọ̀kan alhamdulilayi rabbil alamin àwọn táwa yẹn náà. الرحمن الرحيم مالك يوم الدين báwọn náà sì máa fi bá a lò yóò jẹ ká wà ènìyàn ọ̀dà pẹ̀lú náà tó lè sè tó bá yẹ pé jẹ́ẹ́jẹ́ ní bá wọn ń ké àwọn náà ó kéé e, tiwa náà jẹ́ẹ́jẹ́ a kì í tàn dákẹ́ gbùdùgbùdù lẹ́yìn mọ́. ara bó ṣe ń lò so àmọ́ káfíńsì súrà yóò kó ká sí pé àwọn fi ìyẹn tẹ̀lé àmọ́ lẹ́yìn lè mọ́nù àwọn náà gbọ́dọ̀ máa ké nítorí ìyẹn gbogbo tí ìmọ̀mọ́sí ń wí Allahu Akbar àwọn náà ó máa wí kìí ṣe ìmọ̀mọ̀ àtìlára nìkan ní ọmọ wí sẹ̀mí aláwọ̀ nínú ìhámìdá nìkan làwọ̀ ò ní bá wí tó di èsì tí wọ́n tó sẹ̀mí aláwọ̀ nínú ìhámìdá àwọn táwà lẹ́yìn àgbọ̀dọ̀ gbọ́dọ̀ gbà náà wà ní alihamudu hamdan tafsir ayélujára mubaraka fi àbí ẹ̀ lọ tó di èsì gbogbo iṣẹ́ kálẹ̀ sí kí ó sóbìnrin àbí kí ó jẹjẹ ọlọ́run àlẹ́ sóti sọ́ni kọ́lá ọ̀rẹ́ níta. méje ó yá ẹlẹ́ẹ̀kẹfà àbí ẹ̀dínwó. ọwọ́ àwọn ti yẹ̀pẹ̀ fún afurasọ rẹ̀ kò tí ẹ̀ bá làákẹ́ ìlú rẹ̀ tó kò sí tó lọ bẹ́ẹ̀ nínú sàríà tájà bá fún abọ́ nílá tó tẹnu abọ́ ní tàlẹ́bí ní kẹ́ ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ tí ẹ kọ́kọ́ fẹ́ fọ́ ẹ̀mí ẹ̀rọ sí tàbí nígbà tí wọ́n ti kọ́kọ́ fọ́ fọ́ fọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́kọ̀ọ́ mẹ́rin ẹ̀rí pẹ̀lú ẹ̀fẹ́ mú tó ti ní ìgbà yóò tún mọ́ àmọ́ tájà fi ara yíyọ lára àrí àdìsí lórí kọ́lọ́sí ẹ̀mí tó sọ pé aṣọ rẹ̀ ti tẹ̀lé tó wọn lárọ̀ àná wọ́n ti ní kó mi ìwé fún aṣọ. Abọ́ ẹ̀rọ mọ̀ abọ́ ẹ̀ sọ. Abọ́ ní ló fi ẹ̀kẹ́ fún owó ló fi ẹ̀kẹ́ fún aṣọ. Báwo bá gbára yìí kókò? Mo ọ̀gá mi, ẹ ti lé. So wọ́n ní ọlọ́run tó lè fẹ́ jẹ ọlọ́run tó lè kú sí ìyẹn lè pẹ̀lú kó fi àlá wọn lè bẹ̀rẹ̀ ti dúpẹ́ nígbà tẹ́lẹ̀ kan sọ pé lọ kẹrẹrẹ nù ìwọ lọ lò ó fọwọ́ fẹ́ sí ní ọ̀fẹ́ dúpẹ́ fọlọ́ àlùmọ́ọ̀dà kan lájẹ àtàwà ó wá ní ṣe gbogbo ẹni bọ̀ náà lè máa lọ̀rọ̀ lé aláwọ̀ ní òun onira àwọn sàhábà àjẹbí rọ́bì àlá rọ́bì àlá ọ̀hánihún ọ̀rọ̀ ọlọ́run kẹrìnkẹ́ ti sọ pé òun ti pábẹ́ẹ̀kì yọ̀ọ̀nù fún wọn àwọn náà lábẹ́ ọmọ ìlú fún gbogbo ẹni ọ̀dà kò sí yóò ẹ̀sìn àfihàn ọ̀wọ́ ní mo pé ọmọ tí wọ́n yẹ ọlọ́run sàánú rẹ̀ àwọn àṣàrà olúwa nínú ti lọ́wọ́ sí wọn bífọ́ àdúgbò máa ṣe tó báwo ni ẹ máa ṣe pàtó àlùbàdà ẹ̀yìn tí mo dúbí náà ogun tó mo ti yọ́nu sí tó àwọn ẹ̀rọ rẹ̀ bí aláàánú àmọ́ gbogbo ẹni ọ̀dà bẹ̀sẹ̀ yóò kù láì kọ́kọ́ ọ̀hún